tó dúró ìwọ náà ni mo dúró dè o ò ní lọ bí iṣẹ́ léde o. kí ló ṣe. ohun tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gorí òrùlé kò lè rí o òye làgbà wò ó. ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù jésù kristi. ẹni ẹbí nǹkan sáré náà ló ti rí. mi ṣẹ́yìn ṣẹ́yìn kọ́ ni mo bí fún ni ah. ìkàlẹ̀ ṣe ìkàlẹ̀ ṣe yìí. ìbọn fúnra ẹ̀ nìkà ó kọ́ ní náà lé ọmọ abirùn lórí wọ̀ ọ̀nà lórí àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni ó ti ẹ̀rí sọ pẹ̀lú ọmọ abirùn tó bí kalẹ̀ tí mo rún wọlé rún wọlé rún wọlé lórí tó kọ̀ tí ò kó oúnjẹ abirùn ẹ̀ hmm. jọ̀ọ́sẹ̀ pọ́n bá tiẹ̀ fi jà lọ́wọ́ n tó kọ lù ẹ̀ ó yẹ kí wọ́n gbèrò àtìlá. Ah. ó rí pé o gọ̀ ó lọ́pọlọ rárá tí wọ́n kọ́ ẹ ìwọ ló gbà ni àbí wọn kọ́ ẹ rárá ṣé kò yẹ kó mọ̀ pé tágbàlagbà bá ń sùn tó ń sùn àsùnwọ́ra báyìí wọ́n yìí jí. kíni. tó ló ń dùn kù táyé fẹ́ bàjẹ́ ewu ń wèrè gan-an bá tí wọn bá jáde òun sọ fún mi pé o fẹ́ lọ bìkọ́ fẹ́ lọ jẹ. àbẹ̀fà ẹgbẹ́ gbẹ́ alẹ̀. orí kí ló mú ọ ọ̀tá ẹran mi ojú ẹran mi tà láì fún mi ìṣàjẹ́ kó máa bá yìí. ikú ti pọ̀ bẹ́ẹ̀ mo wí òṣùpọ̀ wọn gbọ́dọ̀ dúró ẹran mi o wọn gbọ́dọ̀ dúró ẹran mi o bí ó bá ìpa ẹran mi gbà pé ìwọ náà ti bí mo ṣe máa délé láàárọ̀ ni mo bá wọn wọ́n ru ìbọn sórí mi ó ah. sọ wípé tó bá tún jalè wọ́n máa pa àwọn ọkọ̀ wọ́n kàn gbalè náà èyí tó máa gbè yẹn bọ̀ kò ní jẹ́ bí kò ní jẹ́ bí kò ní jẹ́ bí. ta lẹni tó sọ fún ẹ. mo ti mọ kàn fẹ́ kó yé ẹni gbogbo ṣòro ọmọbìnrin tó pè níyàwó yìí àgàn ayérayé ni kò sí nǹkan méjì ju wípé kò wáyàwó mi bẹ́ẹ̀ ni lóbìnrin mi tó máa bímọ fún mi kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n ti sún mi o wọ́n bá mi kìlọ̀ fún ìyàwó ìyàwó yín nílé o kí ló dé náà wọ́n lè máa bẹ̀rẹ̀ sí máa fi tìlọ́sí mi nínú ọkọ mi kí ni mo ṣe fún kí ni mo rà ń gbà wọ dáa ju wọ́n ṣe tọ́jú àwọn ọmọ rẹ lọ. Eh. bẹ́ẹ̀ ni. kí wọ́n máa fún ọmọ mi ní pákíjẹ́ àbí. o lè gé owó tútù fún wọn gan. ibi ló wá rọwọ jọ lọ sí nítorí gbẹlẹ náà ló ti ń jóná yẹn. mo gbàgbé sùn lọ ní ma. wàá gbàgbé sùn tó sùn kalẹ̀ bíi bíi láì lóyún. Ah, láì lóyún under olúwa under oyè wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n tí mo mọ̀ jẹ́ kó bá mi o. so tí bá fi mọ̀ fún ẹsẹ̀ lẹ́yìn lẹ́yìn àpẹwà ní. ẹni tí ò sí nígbà tí ọlọ́run mú ìyẹ̀pẹ̀ tó mọ yín tó ṣẹ̀dá yín ó sì máa wá máa sọ pé báyìí ló máa rí fún yín. ọ̀rọ̀ ṣòwò ló ń bá mi sọ yìí. x ni sá ẹ má yẹ kó tó jà x ni. báwo ló ti x. àná ló ti di x ló ti di tèmi lé mi ọ̀gá kò rí ìwé ìtọ́jú olóògùn ìfẹ́ ni. ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ta. tọ́sẹ̀ lójú yín ni. tọ́sẹ̀ lójú yín ni. wà lápẹ́pẹ́ wọn. jíjí tó jí mi lójú oorun nísìn o lè mọ mórí fọ́ mi. ẹ má bínú ma mo rò pé kẹwàá jẹ nínú orí ọ̀fẹ́ Ọlọ́run ni. ṣé mo sọ fẹ́ pé ebi orí ọ̀fẹ́ Ọlọ́run pa mí àbí mo bá yín jẹ lánàá mo bá yín jẹ ń jẹta. wọ́n kọ́ ọ rántí sọ fádẹ̀ bí aya rẹ pé o ti dágbére ọ̀nà ọ̀run ah, ah, mo dágbére ọ̀nà ọ̀run fún ni o fún ẹran mi wá láàyè ni o. gbogbo orin tó ń báyọ̀ ṣe ń lé ayé pátápátá tí èèyàn ń gbé ṣe mi ò fẹ́ kẹ́ ṣe kankan nínú ẹ̀ mọ́ o láti sin lọ kí ẹ̀yin bẹ̀rẹ̀ sí máa dààmú lórí. ẹsẹ̀ méjì lọ́sẹ̀ mi ò gbà nǹkan gbì báyìí. alákọ̀ọ́kọ́ ó kanlẹ̀kùn gbàgbàgbà wọ́n fi jí n lójú oorun gbẹ̀mí bá sì ń sùn èèyàn jí mi ẹlẹ́ẹ̀kejì ìwọ wá fi Jésù lọ̀ mí ọlọ́run fẹ́ ràn padà àbí bẹ́ẹ̀ kọ́. kó ló ṣe èdè pé fẹ́ kẹjọ torí ẹ̀ lọ kẹ mú mi wẹ̀ mo fẹ́gbẹ́ àpẹ ẹjọ ẹ ṣàánú mi. ṣé ìwọ ọmọ tí wọ́n ń pè lágbàlagbà ni ìyá náà bí a pọ̀ bí ẹ̀pẹ́ rẹ̀ àwọn ìfúnni láti yẹn sì ti gbòdì bí ọmọ rẹ̀. ọkọ yẹ ọ̀rọ̀ gbà ọ̀rọ̀ gùn. kí ló ṣẹlẹ̀ kí lẹ gbé dání ṣe fẹ́ dáná gini kí ló ń yẹ kí ló ń wọ́n gbùdùgbùdù nínú ilé kìrìsìtẹ́nì. ọmọdé kí ni. o láyà akẹ́kọ̀ọ́ tó o bá fẹ́ gbiná. gbiná kí ni. má jìbí lọ́wọ́. ẹ wo jésù mi ju gbogbo kọ́ńtà ìtọ́jú mi lọ. ẹ gbiná o. ẹ gbiná o. Coming soon on Okiki Premium TV. Any mọ̀ any ẹni maybe mọ̀ èmi má kojú Ọládẹ́njà. Kí mo ṣe fún yín? Ìjọ tí n bá tún pàdé ẹ̀, ikú pa ẹ̀. Wọ́n mú ẹ mú mọ́ pé olóògùn ó lágbára ó ní anything. But you see sometimes agbára tó ń wo yẹn ọgbọ́n máa ń jù lọ. ọmọ yín ó ń ja olè ẹ ò dé sọ fún. dájú ẹ sọrun jọ tí ò bá jalè kí ló fẹ́ máa ṣe. dábàá mọ́rí ẹ̀ dánwò erin ni. wọ́n kú èdè bọ̀ àlọ́gbà pé ṣé káwọ́ apẹ́rẹ́ wọ́n ti dẹ́nu. kíbàs. ó ṣe wáá jásìkò tó wó dé tó yẹ kí gbádùn ọkọ mi ní àdùn ní wàá fìkan ní ọwọ́ mi sílẹ̀dà òjú bá lu kí abẹ́ kù ni. kí ló ṣẹlẹ̀. mo mú bọ̀bọ̀ yẹn lọ nísìnyí báyìí ó dẹ̀ disappear. ìrókò ti sọ ó lóun fẹ́ wo tó bá dẹ̀ wé mi àtẹ́mọ̀ kébi tó bá wó sí i ó máa bá a. ṣé ìwọ ti gbàgbé bó ṣe dénú ẹgbẹ́ yìí. ikú mà nìyẹn. àpọ̀ ah, ah, ló kò bẹ́ẹ̀. kí ni nǹkan tó ṣe é kí ló gbé sọ́wọ́ tó ń ju ẹ tó fi jolè. wọ́n ń fi torí gbígbó pàjá o wọ́n dẹ̀ kí n fi torí kíkọ̀ pàgbò bẹ́ẹ̀ sì ni wọn kì í fi torí wèrèwèrè pò púpọ̀. tó bá lọ mú ọ̀daràn láti ta wọn kò lọ lọ ṣiṣẹ́ yẹn wọn lọ ṣiṣẹ́ yẹn wọn wá hand over ẹni lọ́wọ́ àdúgbò ọ̀daràn sá kí ni iṣẹ́ sí. ẹ jẹrẹ. ọpẹ́ lọpẹ́ wà níbi ní gáràjì wọ́n ti pátán díẹ̀ lókù wọ́n ti kí táyà bọ̀ lọ́rùn báyìí. torí ẹ̀ tó bá rí yín tẹ̀ múra báyìí ẹ tẹ wo bàtà tẹ wo gbogbo ẹ tẹ dé kápítì gbogbo ẹ dùn ní ara yíyẹ dùn wò wọn ò ní mú ọ wípé òun ìwà òṣìṣẹ́ ìwà játijàti ni ẹ ń bá kiri. ọlásùnkànmí kò gbọdọ̀ kọjú ìbọn sí mákànjọ́lá tó jábùrú ẹ̀. ẹ wọ akọjú. àtòun àtàwọn alátìlẹyìn ẹ tó sọpọtẹ ìjọ tí báyìí tó bá cross path mi lẹ́yìn eléyìí máa mú o ọwọ́ bá. àbúrò ẹ. nǹkan ṣọmọ yín. Ah! wọ́n dé. ṣe yìí tán. mo Coming soon on Okiki Premium TV. I'm a I'm a I'm a I'm a I'm a I'm a Mushi, ọmọ Mushi, ọmọ Mushi, ọmọ Mushi, ọmọ Mushi, Mushi. Fadojo ni yangi. Fadojo fadojo. Akọni fado. Fadojo fadojo. Akọni fado. Fadojo fadojo. Akọni fado. Fadojo ni yangi. Fadojo okoro mado bi ataro to to pakoja ayẹyẹ ọmọ fariya Mushi, akọni fadojo lẹ́nu òní láti jà I'm a mushi, I'm a mushi, I'm a mushi, I'm a mushi, I'm a mushi, I'm a mushy. Follow Johnny Yankee. I'm a mushi, I'm a mushi, I'm a mushi, I'm a mushi, I'm a mushy, I'm a mushy. Follow Johnny Yankee. pé òun máa jáde náà bó ló wá rí lọ. ní sùúrù náà ṣé mo pé tẹ́lẹ̀ mo máa ń rò pé ọ̀rọ̀ wa ti bọ̀dá mi pé with time eré ọwọ́ ni pé tó bá yá ẹ̀yin méjèèjì máa ṣera yín lẹ̀ àmọ́ èyí tí mo rí yìí eh, eh, eh, ó ti ń jọ nǹkan mi o tó ti ń dọ̀rọ̀ àkànní mi àbẹ́mi ni mi ò gbọ́ dáadáa. Hmm. a mọ̀ pé you won't understand ṣoré mi fúnra mi gan kò yé mi because I don't know I love your brother so much. Ah. <laughs> wow ẹ orí wa tán ẹ ó mọ̀ pé àdàbí wo ọmọ bọ̀tá ni ẹ́ ajẹpákúlà wa lẹ́vù ẹ̀ báyìí ni tiwa ìsàlẹ̀ ni ìyàtọ̀ wà ń bẹ ò ní ìfẹ́ wàhálà o. says who ó dé ṣe bẹ́ẹ̀ pé òun understand nǹkan tó ń pè ní love á jẹ́ pé ọmọ bọ̀dẹ́ tó mi nìyẹn akọni tèmi is a very sweet guy. Ah. <laughs> bọ́dà tèmi sweet bọ̀dá mi ló fi ń wé sweet ẹ ẹ wọ́n má jẹ́ kó chewing gum ẹ ẹ ṣé bọ̀dá mi tó jẹ́ pé wọ́n máa ń ṣe bí jàgídíjàgan yìí ìwà wọn ò máa ń ṣe ti bíbá yìí ẹ ẹ ojú ẹ tí mò ń rí yìí ẹ ẹ ó dàbí ẹni pé o ti ń yóò fẹ́ mama jẹ ẹ mama mama jẹ kó fi búrẹ́dì kọ ẹ lọ́bẹ̀ lọ. Hmm. níbo. Mm n tó lè fi bread pè mí lọ́bẹ̀ I love Akoni, eh? and I'm sure he loves me too. Hmm. mo sọ tèmi o. jẹ́ kí n tún wá bọ́ sí bọ́bọ̀ ẹ̀ Akanni ò fẹ́ kí n bínú Eh, ṣé mo ní bọ̀dá mi eh, sórí eh, gbogbo nǹkan tó ń sọ yìí tí ó bá lọ mo ti sọ tèmi o mi ò fẹ́ wàhálà jọ nítorí ọlọ mi ò mi ìfẹ́ wàhálà o má pè mí o. <laughs> àmọ́ pé kò hmm? sódì kejì kankan tó fẹ́ bọ́ sí tí n dẹ̀ máa pè é wedding ni mo pè é fún. anything for my baby anything for my darling. bàbá àkànní máa ń lọ bá mọ́wọ́ ni o ó ní mọ́wọ́ ni bàbá àkànní bàbá kan ni. kí ni kí ni. bàbá kan ni. kí ló tún ṣẹlẹ̀ báyìí. bàbá kan ni. kí ló tún ṣẹlẹ̀. bàbá wo bàbá wo mi. owó wo owó wo. owó tó mú owó tó mú. ta ló mọ owó ẹ. o ti mọ owó mi nínú kọ́ọ̀sì. Mhm. bàbá mi jalè. yóò máa ń ṣe ẹwà arábìnrin náà. Ah, ah. mo sọ fún ẹ pé kó má mú owó mi mọ́ mo rí ìgbà tó bú owó mi nínú ohun tí mo. mo ní kó máa máa bá mi sọ kó máa ṣe kaba ìbelebele wájú mi. màá ṣe kà bẹ́ẹ̀ sí ẹ torí mo ti kìlọ̀ fún ẹ pé kó má mọ omi mọ́. èso wá rówó lọ́wọ́ mi ní báyìí. ìwọ ló mú omi. ó dà tó bàbá owó yẹn lára mi ah. tí ò bàbá owó yẹn ní ara mi. mi lówó mi. Mami, ah, fún mi lọ́wọ́ mi. Bàbá ẹ̀ tún ti mú owó mi. Kò yẹ bó ṣe ń dùn mọ́ mi. Ní kó bá mi mú owó mi. Ṣé fẹ́ kí gbogbo àwọn èèyàn máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀? Kò yẹ mi sí o. Ìyàwó lórí ìtọ́kẹ́. Ó dà ah, ìjà ìjà ó di ta ẹ. èmi ò nífẹ̀ẹ́ sí o. ọwọ́ ọwọ́ mi ọwọ́ ah. mi tí mo fi síbẹ̀ kò sẹ́ni tó máa mú kò sẹ́ni mo ní kò sẹ́ni tó máa mú bàbá yìí lọ́wọ́ mi tó máa mọ́wọ́ mi. wọ́n ti báyọ̀ jà. wọn ò báyọ̀ jà ló ń lọ yankí wọn. má pariwo yankí amẹ́ríkà kò ní débẹ̀. ẹ lóyìnbó. ọlọ́run ṣe o ọmọ wa lọ lóyìnbó ọmọ wa lọ lóyìnbó ọkọ wa balẹ̀ ṣùgbọ́n kí tó ni ẹni tí ò ní fisa ṣó lọ lóyìnbó ni. Oh baby, Tóníọlá mi nìyẹn, ọmọ ìbá ti rí ẹ báyìí, ebi ògì ń pa mi máa ń yí all one time ni, ó dùn bá jẹ, nítorí tiẹ̀, mo lè pa everybody ń muṣin, ní muṣin sínú àì, lọ́lọ́ ṣàdé sùúrù léèrè, àdéjùmọ́ta gan. Anyway, ẹ kì í jẹ́ kó ìjà ẹ̀ sí i bọ̀bọ̀ mi ọ́fíìsà ẹ̀ mi lọ gba passport yẹn ẹ̀ lánàá bàbá yẹn bad gan twenty bay bàbá yẹn gbà lọ́wọ́ mi kó tó release passport yẹn hmm. mi lè sọ fún pé kí ló ń náà the last time tèmi àti babe mi wá sí ẹbọ àfún yẹn lọ́wọ́ náà ọlọ express ni gbé twenty bay yẹn àbúrò sàn ó máa fọ̀gà so ni bẹ́ẹ̀ ṣe mi lè ka twenty bay mi lè kó fún ó dẹ̀ fún mi passport mi lè kó n so passport yẹn ó wà lọ́wọ́ mọ̀mísí tó bá dé hàn sí lọ́la pé lọ́la kan lọ sí alásàlà àti tó bá dé àwọn máa rí passport yẹn so n sign everything is ready so kìdẹ̀ wọ embassy nìyẹn kìdẹ̀ gba visa ló lẹ́kù. that's a good one at least ọ̀rọ̀ passport ti níyànjú nìyẹn. bẹ́ẹ̀ni. àmọ́ mo rò pé tó bá dọ̀la bóyá ká lọ kó lè lọ ya passport photograph fún àwọn other documents tó kù yẹn then ó need ní um, police report. Ah! ah ṣé òun wáìnì mi ni police report báwo bí èmi ṣe wà yìí ṣé wọ́n rí pé o rò pé èmi àtàkárí àmọ́ àlẹ́ pọ̀ rárá anywhere tí wọ́n ti àkárí báyìí o máa rí mi lọ́wọ́ báyìí ni so má gbé yẹn wá tó bá ṣe pé òun wáìnì mi ni ah you dey play ah stop playing baby me stop playing má wáìnì mi èmi àti àkárí ah the business ìwọ lè lọ na police report kò lè mú fáwọn that's it. <laughs> baby wọn kì í gba police report lẹ́yìn èèyàn and again ìwọ àti ọlọ́pàá ẹ̀ ní business kankan papọ̀ ọ̀rọ̀ igun àti lè yanjú ẹ̀. jẹ́ kí n jẹ́ kó yẹ tó bá mọ̀ last time tá níjà ni mo ṣe àbí méjì ni mo pa ni mi mú balẹ̀ so bó ṣe wà ẹ́ wọ́n ń wá mi so mi wà ní fi ẹsẹ̀ ara mi kí dẹ̀ kí dẹ̀ rìwọ́ police station Ah, ń wá mi ni má ṣe ẹ̀ má ṣe ẹ̀ má ṣe ẹ̀ jẹ́ kí wọ́n jẹ́ kí n kankan yẹ má ṣe ẹ̀ jọ. ṣé gbogbo yín travel bí pop ṣe ń travel police report gbogbo wa la Eh? You sure love me money. ni. a máa sọ yẹn. Ah. ìhó tí mi. Ah, ah. tí ó ní mi mi máa lọ sí ọmọ pé nǹkan tó máa ń jẹ mí nìyẹn mi kì í fẹ́ kí n máa gbọ́ pé mò ń hot ẹ̀ àbí mi ò love ẹ̀ mo fẹ́ love ẹ̀ gbà ní. kò sí nǹkan tó lè hot ẹ̀ tí tí ò ní hot mi ok má bínú o sọ pé kò sí problem àbá wọ ọbẹ̀ àsìkò àríwò ní fún mi ní problem. akọni ṣé bó mo rí sèta ṣe ń ṣe gbogbo kinní eh, there are some certain levels tèmi náà fẹ́ kó upgrade sí so that by the time tí màá fi lọ introduce ẹ̀ sáwọn parents mi ó máa wà ní level wa eh, so that wọn ò ní ridicule ẹ̀. so òun sọ fún mi sí pé bí mi ṣe wà á mi wà á òkè ìtọ́lọ́mọ ọkùnrin fún pop sí ẹ̀ láti rí àmì. akọni ah, mi ah, ó wà òkè lọmọkùnrin o. Eh, ah. eh, wáìnì <laughs> mi ni ẹ eh, ó láwọn level kan tó yẹ pé mo fẹ́ ohun mi kò dé. ní ọ̀la mi ìwádìí nìkan ló mọ password mi kàdí kò ń ṣe yẹn ni for ìwádìí fẹ́ ká ṣe àwa ṣe bẹ́ẹ̀ anyway ṣó ti jẹ o. mo ń bọ̀ lójú like màá jù like. no eating o. Dùdú máa ń láìkẹ́ aláìpọ́n ti bẹ̀rẹ̀ sí ti ń tà ẹ̀ kọ́ bẹ̀ gẹ̀ dùdú. you ọ̀gá to do? dùdú you know rí are now. Don't kí ló I ṣẹlẹ̀? Akọ oh. àwọn sọ̀rọ̀ kankan tó to dùdú náà. Akọ ní mi, I'm coming. Rájà kò pẹ́, rájà kò pẹ́. Tayataya. I wanna love you, but baby ọmọ tó ní ọlá mi torí bó ṣe wà yẹn lẹ́yìn ìyá mi ìwọ nìkan ló wà òkè ńlá ìwọ nìkan ló important life mi tí àgbàrá kú báyìí lásán ìwọ ni nurse pọpsi kan ò ní kọ pọpsi ò ní lẹ́bù lọ́dọ̀ mi rárá. Akọni stop making me to blush jọ. Ìyá rẹ̀ rí yẹn sinẹ́sinẹ́ yẹn ah, ó máa ń dọ́pọ̀lọ́ mi rú. Àmọ́ mm, bẹ́ẹ̀. Tó má ti rí ẹ báyìí ebi ò parí ṣòfò wọn tó yín. anyways a ti dúpẹ́ fọlọ́n gbogbo ètò sì tó báyìí by this time of tomorrow mm. embassy ìyá. yes o. bàbá rẹ̀ dọ̀la yóò bó ṣe bó ṣe ní ká ṣe ẹ̀rọ máa ṣe àwọn embassy dọ̀la. so pépè ṣe bẹ̀rẹ̀ kí ni plan ẹ̀ báwo lè fẹ́ dress for say embassy dọ̀la. àpótí dressing yẹn bí tí wòye pé crazy jeans mìíràn last week yẹn mi tí wọ̀ tó jẹ́ kí n lo wọ embassy kílẹ̀ fi shirt kan àwọn shirt mi wọn bàbá fàdó kí n farojo ẹ̀ kílẹ̀ fi sí i pẹ̀lú páàmù mi páàmù yẹn mi sọ fún mọ́lá rẹ pé ẹ máa bí ìyá ẹ̀ dáa kó má kó má yẹ kí black yẹ kó má ṣàì fún mi lọ́la. crazy jean ṣòkòtò ẹ tí wọ́n fàyà yẹn. òyìnbó ló ṣe dà. mo mọ ǹjẹ́ bó ló wá ń lọ òun lọ tamarin àbí fẹ́ wọ̀ lọ tamarin àbí tamaki àbí. tamak la máa ń gbé e bébí wọn á fẹ́ wá fi wá ṣe ẹ̀yẹ́. olówó ẹ má bínú sáà tàmá àwọn tàmá gbèsò ẹ lé ayé yẹn iṣẹ́ nìyẹn ah. yóò fẹ́ kí wọ́n ló wá sọ sí akọni o ní lè múra bẹ́yẹn lọ sí embassy it's not done anywhere. ìlàṣọ ah, ah. sílẹ̀ ti bẹ́ẹ̀ wọ̀ wọ́n mọ̀ yẹn. wo má tiẹ̀ wọ́ọ̀rì mi lọ́dún lálẹ́ yìí <laughs> ò tán. ibi máa sì. mi máa sẹ́yìn wí ẹ̀ o oh, stay with you. so nǹkan tí mo wọ́n ń sẹ́ni pé. yóò dà bọ́ọ̀sì màgbélé ẹ pé lọ sùn lálẹ́ yìí o ó lọ sùn máa gbé òsùn kó máa gbọ́ gbérígbó oye ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ alẹ́ yìí o mi ò gbé o mi ò gbé sẹ́lẹ̀ ní bọ́ọ̀dì. ó fẹ́ fún mi lẹ́gbàá. ọ báwo ọ̀rẹ́ ìyẹn kó dìgbà yẹn. ok àmọ́ òbí ẹ̀ka kọ́kọ́ wọlé ń sìn because mo fẹ́ ká dé shopping mall àbí ká kọ́kọ́ lọ sí mall. òbẹ́ẹ̀bì ká kọ́kọ́ wọlé yẹn ló máa make sense bàbá ṣe yẹn tán a lè lọ mall yóò bá dẹ́sẹ̀ <laughs> yẹn shopping kékeré kan fún so that you can be mo fẹ́ kó dress corporate o buy shirt o buy shoe for tomorrow interview mo fẹ́ kó look good so understand. o ti náwó jù ní ìgbẹ́ kó máa náwó jù kọ́ nínú wàhálà náà wà. ibi wá ni kí n náwó sí tí mi bá náà fún ẹ. àjọ ẹgbẹ́ yẹn fẹ́ sí ìyẹn. that's what I want akunni wá wọ shirt wá wọ shoe. pé kí n ta ìbáǹkà ni. ló bá sọ bẹ́ẹ̀. ẹni èmi náà ń kaṣu ẹni èmi náà ń kaṣu. akunni. ẹni tí kò máa dé ọmọ mi nìyẹn so. For you, my baby. Anything for my darling. No. Ah. kú jókòó. yes ma. o ṣé ìyá mi. ẹ ṣé mọ́mí. ẹ ṣé mo dúpẹ́. yes ma. ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀. Mm-hmm. ìwọ náà aró lóore tó jóore tó ṣe fún wa yìí lọ lágbára ọlọ́run. bàbá ẹ̀ ni wọ́n ti lọ pè wá. ok ma. ti gbọ́ ṣe. ṣé o rí wọn. àwọn tí ń bọ̀ wọ́n ah. rí mi. Ah. lórí mi àdúpẹ́ àkó àlejò ẹ ká sọ dájú àkó ara ǹjẹ́ ní ọmọ mi ah. káàbọ̀ bóòrè mhm. ẹ kí ló mú wá fún àgbàlagbà. Ah. ẹ wo nìyẹn ẹ fi yẹn lẹ wọ́n ti mọ̀ yín mọ̀ ṣùgbọ́n èyí tó ṣe kókó ẹ jẹ́ ká rán yẹn náà ìyá mi wọ́n ti dé báyìí gbogbo tó bá wáyé wa àmọ́ bá ti rí la rí yìí o bá dẹ̀ ti mọ̀ ló ti rí wa tábàlà wúwo irọ́ là ń pa ah. afúyẹ́ gẹ́gẹ́ ni wá kò sí nǹkan kan hmm. ìwọ náà dẹ̀ rí ewu díẹ̀ nú ẹ̀ hmm. ibi tọ́rọ̀ wá gbé dé yèémí ọmọ yìí ta fẹ́ ṣe owó tíkẹ́ẹ̀tì kí la ṣe fẹ́ rówó tíkẹ́ẹ̀tì a gbọ́ pé ìlú òyìnbó ti bọ́ sí ó ti gba físà kí ni a ṣe fẹ́ rówó tíkẹ́ẹ̀tì báyìí. òun náà rí wa tán àbí ó rí wa tán. Mm. mọ́mì hmm èmi náà understand kí n tó dáwọ́lé gbogbo nǹkan tá à ń ṣe yìí èmi náà lè wá níyín lára everything ni mo ti make arrangement fún nípa owó tíkẹ́ẹ̀tì o àbí ibi tó máa dé sí àbí everything gbogbo ẹ ni mo ti yanjú. bẹ́ẹ̀ ni wà. kì í ṣe torí owó tíkẹ́ẹ̀tì ló ṣe wá. rárá mà ó. o ṣe ìyanu. ẹ fún àmì àmì àmì ṣe àmì ṣe gbogbo ẹ ló ti ṣe. ọlọ́run àyọjọ́ ọ̀rọ̀ wọnú àyànjú ẹ̀tọ́ ni o kò ní ṣiṣẹ́ ẹ̀kú láàbọ̀ o o ah, ṣe mo dúpẹ́ o ṣe o ṣe òun ni òun náà ni inú re yíyẹn náà ni inú re tiwa náà bá débi ire ó ti bá débi ayọ̀ báyìí àádẹ́gúnlẹ̀ sébùté ayọ̀ ó ṣe jáde ó ṣe ìyá ó ṣe mo dúpẹ́ o ó ṣe. anything for you my baby anything for my darling. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Because those, the big deal, you kí ló dé kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọkọ ni o kí ló ṣẹlẹ̀ ọwọ́ sábà pàṣẹpàṣà síbò síbò ló síbò ọdún. apá ti jábọ̀ bàbá apá ti jábọ̀ ẹ wo ẹ wo wọ́n ti fọ́ gíláàsì mọ́tò bíi mẹ́ta nu mọ́tò yìí o aláwọ̀ ọ̀la apá ti jábọ̀ bàbá. ọkùnrin kan ṣàbí báyìí wọ́n gbọ́dọ̀ pé jésù àtàlọ́ bí àtọ̀rún mi là tó gbé mi kaba yìí. olúwo èmi à. bàbá ọdún ọlọ́ọ̀kù wọn gbẹ́lẹ̀ kí ẹ fi síbẹ̀. ẹnì so ẹnì so ẹnì so ẹnì so. àwọn ìyá ìyàwó bímọ bímọ bímọ. eléyìí ṣò mí lọ́wọ́ o ah ó ṣò mí lọ́wọ́ o èrò tèmi ni wípé gbogbo ètò tó ń ṣe ṣe gbogbo ẹ̀ pé bóyá ìwọ àti ẹ̀lẹ́jọ́ lọ òun nìkan ló fẹ́ tì sọ́nà kí ni mo ṣe fẹ́ ṣe ẹ́. màámi ẹ má wọrí èmi máa wà ókè ẹ má wọrí ẹ kẹ trọ́ọ̀sì pé tí bá wọrí akíyàn lásán ọ máa mọ̀ pé àkànnífà ọmọ yín ló wọlé ẹ. ó ti tán akọni. àdúrà lèmi tí ẹ fẹ́ gbà fún ẹ tẹ́lẹ̀ pé kọ́lọ́mbà ń wà pẹ̀lú ẹ kọ́lọ́mbà ń ṣú ẹ lọ ṣú ẹ bọ̀ kó kórè oko délé gbogbo tó bá lọ náà kó bá a rí bọ̀ àmọ́ gbé tó ṣe yìí ṣé o máa lè lọ mọ́ báyìí ṣá torí wọ́n ní fún ní wàhálẹ́ o ìyá kan ni mo nǹkan tí mo rí o rí o mo rí mo rí ẹ bó tún ṣe ń sọ̀rọ̀ tí ò yí padà yìí àbí báwo ni kó má lọ mọ́. torí kò yé mi o. owó rògbòrò tó wà lára tó tún ṣe bóyá kó sì dúró. kó sì dúró náà ni o mo fọwọ́ sí kó sì dúró torí ojú mi ò tọ́hún tó bá ti lọ ojú wa ò tọ́hún àmì ọlọ́hun tó bá lọ ṣe nǹkan kan pẹ̀lú gbogbo àwa la mọ̀ bó ṣe ń ṣe ń bí a dẹ̀ rí wípé tó bá dọ̀hùn ìwà lè tiẹ̀ máa fa ago fún tó bá tiẹ̀ fẹ́ ṣe nígbà tó bá wá dá nìkan lọ ibi tí ò ṣe wọkọ̀ dé àbó ṣe é sọ pé mo fẹ́ sáré dòdò ni kò ṣe é bínú lọ. tó bá ti fi ní wa mọ̀pẹ̀ báyìí wa fà sẹ́yìn báyìí tó bá fẹ́ fẹ́ síwájú wa máa fà ìkẹ́kẹ́ báyìí. Ah, ah, but pop si sẹ́ni yankija ìsọ̀rọ̀ yẹn gan ah. ṣe mọ̀ pé àwọn kan rẹ̀ jẹ́ pé àwọn bíi Busta Rhymes you know àwọn bíi fifty fifty cent wọ́n jẹ́ wọ́n rap nìyẹn náà wọ́n sọ̀rọ̀ bíi tèmi náà náà àbí baby èwo lẹ ń se bẹ́ẹ̀ lẹ ń se bẹ́ẹ̀ lẹ ń ṣe. ṣebí kí ó tó dé ni ó tí àti níye nǹkan tá a ti wò lórí tv ẹ ṣé kò jẹ́ kẹ́ ti máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ ní kẹ́ ti máa wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá ń sọ̀rọ̀ bó star rhymes ẹ jọ kí ló tẹ̀ ṣe fira yín wò bàmá obama wà bẹ tó máa ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ fira yín wò ẹ wá ń sọ bó star rhymes ẹ ní sùúrù. àmọ́ pé ṣé o wa ó kè é sá èmi náà sọ̀rọ̀ ìwọ náà tún jábọ̀ kí ló ń ṣe ó yẹ kí Daddy, ọ̀rẹ́ mi ó yẹ kí mo pé mi ìfẹ́ kan ní mi báyọ̀ ṣeré o hmm. èmi náà tí mo ní kákan ní lọ sọ́hun yẹn hmm. mo ti ṣètò everything sílẹ̀ fún mo lè sọ fún yín lọ́jọ́ yẹn. jẹ́ kó máa gbọ́. àǹtí mi ló máa dín sí i hmm. àǹtí mi dẹ̀ máa tọ́jú ẹ̀ inú ayé gan máa dùn tó bá rákùnrin tó bá dé. wọ́n máa mójútó. Ah, jẹ́ kó máa yé bọ́bsí àti mọ́msí pé máa wà ókè. bẹ́ẹ̀ fàájà. àwọn fàájò. ẹ fàájà ìbí fàájà dẹ̀ náà ń gbé ẹ̀ ọ̀gá orúkọ yẹn bá gan eh. èwo ló ń fà ṣé tibí ló ń fà àbẹ́wò ló ń fà. bàbá ẹ wo jẹ́ mi sọ ọkọ fún fàájà tó máa ń pè ní ẹ̀ mọ́ túmọ̀ ẹni mo máa ń fa tó máa ń dùn gan ni aláwàlá mi rẹ̀ kì í fa àkókò sínú gọ́tà rí ọlọ́run gbogbo sáwọn ẹbùrẹ máa ń lé wa pa gan mo máa ń tẹ sínú ọmọ àbújá kí tẹ sínú wọn fà lọ bóyá kí fà lọ́rọ̀ yìí pé mi fẹ́ mo fà ajá eh. ẹ ti ló máa dàbí plane tó bá kọjá lórí òfurufú ọlọ́run. ó dà bẹ́ẹ̀ ah, sori bó ṣe wà yẹn mi máa pé tí máa gbé dáfọ́ mi fún ẹ pàdé mi tó ń dolú sùn sí ẹ o ti sọ ìlọ́ọ̀tì ń pa ẹ o wà reliable yẹ kí n ba bẹ́ẹ̀ mike máa gbọ́ yí pé ẹ̀nà létà létà ìnà ọlọ́run fowó mi ìfà kankan mi o wàá lè fà sọ́dọ̀ sars àmọ́ ń lì bàbá mi. yóò máa ṣe nọ́mà. bàbá fàdùn. sọ pé mi mọ̀ ọ́ dáadáa. Ah, èyí tó ṣú ọjọ́ ọwọ́ méjì pé yẹn ọkọ̀ wá mi. ọ̀gá tó gbé pop sí mi gan máa dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. o máa lọ ṣe o máa lọ ṣe balabala mi máa ṣe balabala fún ẹ o. Ah, bàbá tí ẹ bá fàdùn. yàgò rí ẹ pé o. ó bá wa ní gáràjì ni. ó bẹ ta. àkànní mi. Ah, eh, pop sí ẹ. bàbá àkànní. bàbá tó tún ju bàbá lọ. pop sí ẹ. ìyẹ̀wò ojú eh. ẹ̀ ibi gẹrẹjẹ là ń bá gbà. ṣé o bí mi ṣe ń sọ̀rọ̀ ẹ̀ kan hmm. popsi mi nìyẹn mi dẹ̀ bẹ́ kí popsi dá sí nǹkan tó wà lẹ́yìn gẹ́gẹ́ ṣe nọ́mà tí ìbá sí ń lé ẹ̀yin lọ́la ṣẹ́ popsi ẹ̀ bá wọn sọ̀rọ̀. akọni fi rẹ lọ́kàn balẹ̀ níwájú ta obi mo bí kí lorúkọ tiẹ̀. bàbá normal normal ó dàbẹ̀ pé fẹ́mi náà sọ mí láti ilé bọ̀ nígbà tí mo dé gáràjì wọn fún mi nífẹ̀ẹ́ mo fa ajá tó máa fa gan máa fa gùn aláwàlá. ìwọ gan kí lorúkọ tiẹ̀. Ah, bàbá mi orúkọ mi náà ju kàmọ́lì lọ kàmọ́ ló ń pè mí kàmọ́ nọ́mbà wán gbogbo ọ̀nà títí ọlọ́dà anywhere. ṣé family papi kàmọ́lì ní ẹni. àìrọ kàmọ́ lásán ni. kàmọ́ lásán ni kò sí wàhálà ẹ wo bí ṣe ló ń de wájú oúnjẹ jọ o ó ń dẹ́yìn báyìí ó ń dasọ ni nígbà tí àkànní wà nílé torí mọ̀ pé ọmọ mi kò ní pẹ́ lọ síbi tó dára nílẹ̀ tó dára ju bí ìbàyìí lọ tó ti yé ó lè ní kí bá ṣe jọ ń ṣe àsìkò tó ń fẹ́ lọ yìí tẹ bá mi ní kí bóyá pé àkànní o wèrè kan wà lórí ẹ èmi gan ò gbádùn o kí n lè gbàgbó fìyẹn lẹ̀ bí ẹ ń bá wọn wí náà ṣé ẹ rí òfin mi rèé ṣe rí mọ́tò méjèèjì tó wà lọ́wọ́ yín yẹn ẹ bá máa gbé sínú kọ́ńpáàdì yìí láago mẹ́wàá alẹ́ tó bá di aago mẹ́rin fẹ̀ẹ̀rẹ̀ ẹ máa wá gbé mọ́tò níbí tó ti yé. bàbá mi aago mẹ́rin àárọ̀ tẹ san yẹn bí àgbàlagbà mo ń wò mo ń fọ ojú àgbàlagbà mo fi ń wò bàbá mi ṣé kò ní pọ̀ jù fún yín mi. bóyá ẹ̀kọ́ tó ń tíra láti sọ fún bàbá ni wípé A máa máa ṣe kòkòkò lákòókò. ohun tí ò yé yín máa jẹ́ kó yé yín aago mẹ́ta lèmi ti ń jí tí mo ti ń wẹ̀ mẹ́ta mo ti ń yí tí n bá jí láago mẹ́ta lọ́dọ̀ tí ah, bẹ́ẹ̀ ni. àbísí ò kì í sùn. kẹ́gbẹ́ bí kẹrosíìnì mímì kì í sùn bọ̀rọ̀ tó ti yẹ oorun díẹ̀ ni oorun ṣẹ́kú ṣẹ́kú làgbàlagbà máa ń sùn tó ti yẹ tẹ́ bá ti dé owó yẹn tẹ́ mú wa owó dìde fà ó níbi tí mo fi ń dájọ́ sí báyìí tó ti yẹ tó bá máa fi dóṣù kún gbọ́dọ̀ nìyẹn tó jẹ́ tó bá máa pọ́dọ̀ kún gbọ́dọ̀ nìyẹn tó jẹ́ owó tá a máa fi tó mọ́tò ṣe ọ̀tọ̀ báyìí ló máa wà ẹ má wà àrùn fúnbíyá torí pé àkànní ò sì ń lépẹ́ èèyàn mi jẹ́ ẹjọ́ kẹtù dànù mọ́tò yẹn kẹ̀dẹ̀ máa máa mójútó yín gáràjì kì í ṣe mọ́tò tẹ́ máa máa sọ pé ẹ fi ń kó ẹrù pé pé wọ́n máa lò bí ọ̀sẹ̀ kan ẹ lápsọ̀fà jò ẹni kípe kan ò da kíni kan ṣẹlẹ̀ kò jẹ mí o. ẹ kò tẹ̀lé rí bẹ́ẹ̀ bàbá ṣe rí bí bàbá fáájú ṣe wà yìí ẹ àwa ta tó ń ṣojú agbọ́dọ̀ ṣe ẹ̀yìn yan rí láwà ọlọ́run alákòwà ẹ béèrè lọ́wọ́ kàmọ́ kàmọ́ bá sọ fún yín. bẹ́ẹ̀ mo fàájà kàmọ́lì àwọn wèrè dírẹ́fà kan wà wọ́n á lọ fi ọ́ìlì pawọ́ báyìí wọ́n á ní mọ́tò bàjẹ́ sọ́nà ẹ mọ̀ kébi kò gbádùn ọ̀psìlì já sí o ó já sí o lẹ́nu rẹ̀ o gbádùn mi gbàgbó. kọ́mẹ̀ ẹ̀fìẹ́lẹ̀ ẹ̀fìẹ́lẹ̀ ibi tẹ́ ẹ ti ponú rè tẹ́ ẹ ti mọ̀ tí ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ níbo mi ó yẹ kọ́ mọ ọrú yìí ó yẹ kẹ́ ẹ máa mẹ́tọ̀ pé ní wájú àgbàlagbà o. àmà gbé nǹkan ti ilẹ̀. sẹ́yìn ah! ẹ̀ ní ilé ìwà mọ́tò yìí. èmi kọ́ èmi kọ́ ló dá bí bàbá pé kàkọ́tà. in fact o lè imagine àwọn surprises tanti mi ti plan sílẹ̀ fún ẹ lọ́hùn yìí. o mi nẹ. màá tó ń sọ gan orí mi gan ó dàbí ká kú jọ máa lọ. o bẹ́ẹ̀bì jẹ́ ká jọ máa lọ hmm, náà. mo fẹ́ lọ wọ́sáyé ni o anyways Sha, it's for the best and um, mo ti bẹ get àwọn aṣọ àwọn every other things to lè kó lọ to máa need lọ́hùn yẹn. a wọ̀ rí àwọn aṣọ tó wà lẹ́yìn náà wà okay. kò tẹ́ mi lọ́rùn kò wá okay. Ah, ah. so mo ní pé kí n bèrè ń sìn pé if you need anything more so that a máa lè tètè arrange fún. aláì ti pọ̀ jù òbẹ́ẹ́bì eh, oh, tó ti ra ẹni ti wà ókè à ń lò báyẹn. are you sure. ṣùgbọ́n mi ra àwọn ẹ̀ṣọ́ ni mi need àwọn ẹ̀ṣọ́ tí mi lò ẹ̀ eh, tí máa débẹ̀ ẹ̀ mi fẹ́ lọ lò mi fẹ́ kéle wọlé náà ok jẹ́ kí n tún lo àwọn ẹ̀ṣọ́ tó tún yàtọ̀ sílẹ̀. mo ọkùn ni ah àṣejù gan ni irun àyà kí ni gbogbo ẹ̀ṣọ́ gbogbo nǹkan tó máa ń tò sára ọkùnrin ni ẹ́ sí mo fẹ́ tó bá fi máa dé báyìí mo fẹ́ kó ti look responsible kí dáàdi gan rí ẹ báyìí kó wọn pé yes ọmọ mi mójú lọ sọ́jà hmm. mo rán àwọn kan bẹ́ẹ̀. so fò máa wọ̀ rí bó ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ ló ṣe máa rí máa wọ̀ rí anyway tí bá tí bá lọ mọ̀bísì mi mọ̀bísì mi ó dojú mi ó dojú ẹ o ah, màmá check wọn fún mi o ah, ah. jẹ́ kí n dẹ̀ rí i pé má jẹ́ kí wọ́n tún bí àwọn ọmọ lóyún ọlẹ́sẹ̀ tìrì tìrì tìrì yẹn kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ọ̀lù yẹn kọ́ máa chat yẹn kọ́ máa kọ́ máa kọ́ máa snapchat yẹn mama mama fọwọ́ lójú àtọ̀rí fóònù ni o ah, mi ò fi ẹ́ ṣeré o mi ò fi ẹ́ ṣeré o tó ní mi. ọkọ ìyá o mo wá fẹ́ tó wọn kankan lọ́wọ́ ẹ̀ o promise me kò máa ṣe fún mi. anything ah, for my baby ó mọ̀ náà wàá ló ṣe ń lọ sí. trust you ṣé ní gbogbo ohun yìí eh, ah, jọ ọkùnrin wàá bá mi gbé wálẹ̀ eh? so that wọ́n lè ní you know this handsome the person look more cute jù báyìí lọ. o bẹ kí n bá àbí yẹn. gbogbo irungun ẹ o máa shave ẹ a neat shaving ni mo fẹ́ please. ẹ ṣe gbọ́dọ̀ shave ní lẹ́kì ni àbí. má wọrí mi máa ṣàyè gbogbo bẹ̀yẹn. sófò. orí pé ọgán ti ń fún mi lóhùn mo ti mọ àwọn ohun yẹn máa ń ṣàyè bẹ́ẹ̀. ọkọ tí ó ti ń dọṣẹ. àbí náà. o bẹ́ẹ̀ ni. right. ogun ní ẹ̀kọ́. ààrẹ ògùndáre ló bá bí ọ lóòótọ́ jẹ́ rí ọ. èmi mo yẹ mo kẹ́wọ̀ pẹ̀ kan. wọ́n jẹ́ ojú ọ wípé orí fífẹ́ ló mú orí fífọ́. lọ wí fún ilé yín sọ pé àti ìrìn rẹ àti tògúdépò lóyún mú mi lù yọ. ojú mi ti pọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé ilé ìfògùn ńlá kóró. ó gọ bàbá rẹ ògùndáre gọ. èmi ọ̀pọ̀ lẹ́nu. ilé ají fa òní gbòòrò láti ìjọba orí omi tí dẹ́rù bá. èmi sì kẹ́nu gbó kéré wà lọ́dẹ tí mò ń yá kọ́kọ́ ní gbogbo wọn ni mò ṣe èmi ìrìn àwọn ọ̀sà lórílẹ̀. wọ́n ní akíndí ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ jẹgbọ́n. mo fẹ́ fi tí mo fi ń jọba hàn. tani wọ́n sọ pé mi fún ẹgbàá ni ẹ́ mo ti jọba ó ti pa. ẹjọ́ bá èèyàn pípa ni wọ́n pa. òkè giriwo dolójì nínú kẹrin àwọn ọmọ lè sọdẹ ẹ dẹ̀sílẹ̀. èèyàn tó bá bú mi lẹ́yìn mi ìfàlókọ́. ẹ ń fi ẹ̀sùn kàn mí ẹ pé mi pa ọba. níwà lóye. ọ̀wẹ̀rẹ̀ aráwọ̀ dáná ògúnnú akasabarapọ̀ ọmọ kélébé. ibi mo kàn jẹ́ kábíyèsí ní òní ìfẹ́ rẹ bẹnu ọkàn mi. ọlọ́wọ́ fi lọ́kàn. nǹkan ayọ̀ lẹ́yìn o. ẹ̀kẹ́ ni gbélé oró òpó ni kì í jápòdì àgbà ó yẹ. gbogbo ìgbésẹ̀ gbogbo ẹ̀ ni mo ti gbọ́ lórí ìyún adé o àáfò ìpèrè àjà o. Ah! ìyún adé ọmọ ọba wa ó ní bẹ lórí ìrọbí láti yẹjọ yìí. ọmọ ọba ò bímọ. ọmọ ọba ò bímọ tí ò ní nílá. ọ̀rọ̀ bíyàwó ẹ̀ bá mọ̀mọ́ mú kálé ò kálé tẹ́ lọ. ó yí àwọn bàbá yìí bá sun yín ẹ ṣe bọ́lẹ̀kẹ̀ lulẹ̀ olùtọ́ bá gbẹ́gí gbogbo òní pararisàn ìwọ náà ti fàkótí rọrí báyìí òní jọ gbádùn kòkò tó gbé ọdẹ mọ́lẹ̀ ló tó fi dẹbọra lónìí olónìí náà ni wàá dán padà ságúlẹ̀ ọ. mo fẹ́ lọ rí gbogbo kò ní. èmi ló sátìmọ̀ tamọ̀ nkiri lọ́gbẹ̀gbẹ̀. ìjọ mẹ́kẹ́ fàkọ́tù kan dígí ọdọ́nà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé. ìwọ ni ìwọ ni ìwọ ṣe é wọ̀ èmi gẹ́gẹ́ ló ń ṣà. Coming soon on Okiki Premium TV. I'm a Bible spell. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Follow Johnny Yankee. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Follow Johnny Yankee. yankí mo balẹ̀ sí o ẹ̀yìn ò tẹ ẹ̀ní dúró yankí mo balẹ̀ sí o èmi làwọn mú sí ní yankí o. òkúkú one of Texas fàdájọ́ fàdájọ́ ọba ìlú kan òkúkú one of Texas ìfìlà pẹ́ lórí ti sára kọ́ lẹ́sẹ̀. ọmọ Mushin ọmọ Mushin ọmọ Mushin ọmọ Mushin ọmọ Mushin ọmọ Mushin fàdójò ní yankí ọmọ Mushin ọmọ Mushin ọmọ. mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Fado jo ni Yankee. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo ni Yankee. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo, fado jo. I'm gonna fado. Fado jo ni Yankee. Ah hey ah hey oh. In the mouth of the moon, baby. Show my fado's name. I'm still. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Fado Juni Yankee. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Fado Juni Yankee. Fado yo, fado yo. Akoni fado. Fado yo, fado yo. Akoni fado. Fado yo, fado yo. Akoni fado. Fado Juni Yankee. Fado yo, okurumado, piataro toto. yàyà sí yàyàǹkì mo balẹ̀ sí o ẹ̀yìn òde ẹ̀ní dúró mo balẹ̀ sí o èmi làwọn mú sí ní yàǹkì o. òkúkú wà nà fẹ́tà house fàdájọ́ fàdájọ́ ọba ìlú kan òkúkú wà nà fẹ́tà house ìfìlà pẹ́ lórí tìsára kọ lẹ́sẹ̀. ọmọ mú sí ọmọ mú sí ọmọ mú sí ọmọ mú sí ọmọ mú sí ọmọ mú sí fàdójọ mushy, I'm a mushy. I'm a mushy, I'm a mushy. Fado jo ni Yankee. Fado jo, fado jo. Akoni fado. Fado jo, fado jo. Akoni fado. Fado jo, fado jo. Akoni fado. Fado jo ni Yankee. Fado jo. Amẹ́ríkà lẹ ti dé yẹn ń sìn o. Ẹ ti rí bí nǹkan ṣe ń lọ bí báyìí nìyẹn. Ah, ìyá mi ìlú yóò bàjẹ́ o. Gbọ̀rọ̀ ẹ̀ kò tẹ̀, ó kò tẹ̀, ó kò tẹ̀. Ah, bá lọ nínú eré ìlú àrà sọ a máa fò ẹ́ ní àrùn ni. àbí o àwọn ah. ìjọba wa náà ni. a máa fò ló a máa fò ni. àbí o ah, àbí. ẹ ṣe ẹ ṣe ìyá mi. ẹ káàbọ̀. ibi díẹ̀ tí láti rí ẹni pé kí tí máa bá yín sọ̀rọ̀ lórí fóònù tó àjùjọ á ní í sẹ̀ ó ti sẹ̀ nìyẹn. ó ti zẹ̀. zazu nìyẹn. àbí o èyí ló já ah mo fẹ́ já sí pa ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. Ah ó ti lọ ẹ̀ àmì ó ti sẹ̀ nìyẹn. ó ga o. ó ga. ọgbẹ́ yìí náà já sí i. mo já sí o. ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú. kí ló dé kí ló dé kí ló dé. kí ló ṣẹlẹ̀. mi ń gbọ́rùn kọ̀kọ̀. kí ló ṣẹlẹ̀. èèyàn má wọ̀ rí. ẹ jẹ́ kí n wò ẹ jẹ́ kí n wò ẹ má wọ̀ ẹ jẹ́ kí n wò má wọ̀ rí rí ẹ jẹ́ kí n wò. kí ló ṣẹlẹ̀ kí ló. èèyàn má wọ̀ rí kí ló ṣẹlẹ̀. ní gbòòrùn ní gbòòrùn. níbo níbo lẹ ti ń gbòòrùn. Ah, ah bí mi ṣe jókòó yẹn mà nǹkan ó dẹ̀ ń ó dẹ̀ ó dẹ̀ ń ó dẹ̀ ń gbóná mọ́ mi dìyà. Father Joe ẹ̀dẹ̀ dẹ́rù bà mí ẹ̀dẹ̀dẹ̀rù bà mí ìta ni mo tàn fún yín mo mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ dédé wo bí mo ṣe múra ń sìn ẹni pé mo wọ tọ́túlẹ̀ káṣọ tẹ́yìn wọ ọkùnrin ṣaṣọ òtútù mo ṣe tán pé kára yín lè wọ́n mu ah, nǹkan tó ṣẹlẹ̀ ni ah, ẹ̀dẹ̀dẹ̀rù ah, bà mí àmì àmì <laughs> a lè máa lọ ó nìyẹn ìyá mi nìyẹn o ìyá mi ó ti wà ókè ní ká máa lọ báyẹn. ẹ dẹ̀ bà mí. mo ṣe ọmọ mo ṣe ọmọ mo ṣe ọmọ mo ṣe fàlọ́jọ ní yankí ọmọ mo ṣe ọmọ mo Ah, ah, Father Joe, I've heard so much about you. It's good to finally meet you. ah, ah of course. Ah, ah, Abibola ah, Bule na Boro. Ẹ ṣé. Ah, eh, ẹ káàbọ̀. Dadale. Ẹ ṣé. Ṣé o lè fa? Ṣé màá ní òsínú lẹ́yìn ni? Ah, inú kíchìn ìgbà ni mo fi sílẹ̀ kan. Fáàlì. Bó ṣe bó ṣe wọlé yẹn sìn. Fáàlì. Àǹtí o, ẹ ti yá dé ní kíákíá nù. Ah, bàbá fàdó sọláfíà rẹ wà ẹ mọ̀ káàbọ̀ o ẹ káàbọ̀ sórí ilẹ̀ wa yìí bóò ní gbogbo ẹ̀ ti ń lọ sí ẹ̀wà ọ̀rá ìsì. ó sẹ̀ ọ̀rọ̀ wa yóò wọ̀ mí ní. ó sàtúnṣe mo trust in yín hmm. Hmm? ẹ wò welcome to our body school. Ah, ah. body school kọ. no body house ni. Hmm, bó o wá ní mo kàn ní kí n mọ kàn kúrò ni pé wọ́n káàbọ̀ sínú apàtímẹ́ǹtì hmm, wa ọkùn hmm. how is your jolly sọ́kò òjèpo helicopter sí so ṣe dáadáa so driving dáadáa ṣé ìgbà tẹ́ ń bọ̀ ẹ ní stick flight ìdáyà nígbà tẹ́ ń bọ̀ nítorí tó ṣe nígbà tí mo dé nù bá fòyìnbó ṣe wọ́n lè ṣe ó ti ẹ̀ jẹ́ settle down ni kó gbé wọn lọ sókè kó ní kó wá lọ kó wá lọ rest kó fresh up. ayé ó bá mi ó ti tó bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù wọn lọ sókè jẹ́ kó fresh nọ. ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ káàbọ̀ welcome I board. Pàlí ṣe wọ́n mọ̀ ká kí wọ́n oúnjẹ tó ti láti. Látàárọ̀ mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé oúnjẹ ah! ah! ti jóná. Jẹ́ jẹ́ ẹ bọ̀ wá o ẹ bọ̀ wá o. ẹ jọ ẹ padà wá ẹ padà wá kò tí ì tó yẹ kò tí ì. ìtò mi ẹ gbọ́. fọlẹ́jọ́ alámùsùn ẹ̀yọ́ kọ̀ wá ń jẹ́ ká mọ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ ni. ẹ mọ̀ pé mi ò mọ̀ èmi ò kò bóyá iná ló fẹ́ máa jó mi dẹ̀ mọ̀ ń pa panápaná ń lu yìí. ọ ẹ tí mo bó ti ń lọ nu òun à ń pe panápaná ń bí àwa ẹ mọ̀ wọ̀ rí sí sọ̀rọ̀ tí nǹkan bá dùn yẹn ń fún yín ní àlá àti pé nǹkan ń jóná yóò mọ̀ yẹrùkú yàyà àjà káwọn ọlọ́pàá tó dé òun nìkíní ẹ mọ̀ wọ̀ rí sí ìpọ̀ gbogbo rẹ̀ sí yín lára aláti gbogbo olùkọ́ aláti wo àbí aláti wo ẹbí sọ ẹ. ẹyẹ tí ẹ má wọrí ẹ má wọrí falẹ ìwọ jẹ kó lọ fresh náà. ẹ wo ẹ sáà mọ bínú pé mo ṣe oúnjẹ tó ń jẹ jóná o yí padà wá sè mí ìfòyà tí ẹ mọ bínú torí ọlọ yí padà wá sè mí. jẹ́ kó lọ fresh up jẹ́ kó lọ fresh up jẹ́ kó fresh up. ẹ lè lọ rẹ sí padà wá. ẹ ṣe ìyá mi ẹ ṣe ìyá mi ẹ ṣeun. ẹbí ibà yín gbẹgbẹgbẹ ẹbí náà you are welcome. ẹ mọ̀ pé house ṣùgbọ́n kí lẹ fẹ́ jẹ kí lẹ máa jẹ a ní bread a ní butter lóògbọ́n náà kí o àwa ní yíyó a ní bọ́ǹdùkà lẹ́yìn yẹn a ní gàrí amẹ́ríkà kẹ́rin ìyá mi kẹ́dọ̀ pé iṣẹ́ ìdílé láti fi ṣe fi yankí ìfẹ́ ṣe gara yankí kẹ́rí òkèrè yẹn àṣeléta ẹ jẹ́ kí n kọ́kọ́ bu bọ́ọ̀bù ẹ wò tí oh, àmọ́ ìwé kò kì dáadáa kí kí kó kí pápá ẹ jẹ́ kó kì dáadáa àṣẹ ní àwọn abọ́ tí ó rí tó ti tọ̀ ìyá mi tán. ṣé lè wá òkè ṣé lè wá òkè. eléyìí kéré bàtí àná náà wọ́n fẹ́. ẹ ṣe ẹyẹ wájú kù. ẹ lọ dókòó kẹ fi ẹ̀dọ̀ lórí òróǹro. mà wá bá yín kó gbogbo àwa kí dáadáa ẹ lè fresh up nígbà ẹ ṣe ìyá mi. ẹ ṣe yòókù. Oh, ó ga ọ. ó tóbi tó bẹ́ẹ̀ táwọn obìnrin kan wà.

mo ṣe ló ti ṣe yẹn bí mo nǹkan tí mi lè ṣe máa kọ́ gbẹ́ngò báyìí ni. ọ̀rọ̀ ah, ah, kan bẹ́ẹ̀ bá gúngbè mi gángan bẹ̀. o já sí o ṣọ́ọ̀kì o já sí. bẹ́ẹ̀ bèrè mi lù àní ọmọbìnrin kan bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ̀ ní mi falẹ̀ olómi ní yankí. falẹ̀ falẹ̀ kó wa ni. o kò ń wò ní pé ó ṣe jẹ́ pé ẹ̀yin obìnrin nìkan lè gbénu lẹ́yìn. Ah, of course àwọn obìnrin méjì àtẹ̀mí ajẹ́ mẹ́ta bá a ti mọ̀ ṣe gbogbo fàájì wa nìyẹn báàlì bá máa ka ẹ bá máa ka ẹ mọ wàá fún ọ jẹ nílé ìjọjọ. Ah, èwo ni pé mo jẹ́ half mi láìkí ẹ o ah, ah, ṣé ẹ fẹ́ rí mi kẹ́lẹ́ rẹ̀ èèyàn ni. no look at me ṣé ẹ fẹ́ rí mi kẹ́lẹ́ ọ̀rọ̀ mo ni. ó máa di sẹ́yìn ó máa di síwájú di sẹ́yìn. mẹ́ta tún. èyí mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ ẹ̀ káfí ẹ̀rẹ́ ẹ̀ lọ́sẹ̀gbẹ́ kan àwọn ọ̀gá ìjà ò lọ ń ṣe lulẹ̀ ìjà ò lọ ń ṣe ilé ìjì fáyìn jù wọn kí ló ń tẹ̀lẹ̀. iṣẹ́ wo lọ gbogbo àwọn kiri yìnyà ọjọ́ kékeré. ẹ kí wàá ló ń jọ yín lójú ń bẹ bá a sí sẹ́rí ibi báyìí àwa àmọ́ we are very dressing ladies ẹ understanding àwọn ọmọ oge tí wọ́n dáńkọ́ àwọn làwọn obìnrin tún ń gbé bí ẹ rí bèbè kan ti rí ni èmi bá pé bá rò pé bóyá mo kàn sọ ọmọ ọdún bí èmi gan dressing mo fine. èmi wọn rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ àrò ah, gbogbo gbẹ èmi kan tí mo láti wù sí gan èmi rò pé bóyá mi láti kó gba àwọn kíní ẹ̀ṣọ́ yẹn wọlé ni bí bóyá kó má lè gbé ó máa ó máa ó máa affect everybody bí ṣe káwọn ẹ̀ṣọ́ yẹn lẹ. ẹ eh, mọ̀ pé yẹn gbọ́ngàn náà wọ́n yóò fi mọ kó yín jẹ́ mọ́ yà àwọn bọ́ìsì sì ń kọ́ mi jẹ́rí ta. ẹ̀ṣọ́ wà nínú mọ́ ó wà nínú báàgì. Ah, àwọn kò jáde. wọ́n kò sí problems sórí gbogbo tẹ́ bá fẹ́ pátápátá ní ìmọ̀ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ sùn ìmú yín lọ sùn bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ ìmú yín lọ wẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jáde ìmú yín lọ jáde mo tún driving. ó mọ̀ driving sẹ́yìn náà mọ̀ driving. ah èmi dáfọ́dì yìí wà lẹ́kọ̀ọ́ àbí èso ààrẹ dáfọ́dì wà lọ́wọ́ kàmọ́lì tó ń wà lọ́wọ́ ń sẹ̀ hmm. àmọ́ gbọ́ ti sísù yẹn má lọ sùn sọ́dọ̀ mi o a ṣàlàyé mọ́jú ni o. nítorí kí ni. báyìí ó bá ṣàlàyé mọ́jú ni o. èmi mọ̀ jásí lóso ń jẹ́ ìsọ. o sí ọ. wọ́n mọ̀ mọ̀ mọ̀ fi mi pé kí ó bá ṣàlàyé mọ́jú ni o èmi máa ń gbò jìgìjìgì ni o. ọdún. àwọn sísè àwọn sísè àti ẹ̀ṣẹ̀ wọ́n gbé kókè ní àgbọ̀n gbòjọ́. ẹ dákẹ́ ẹ yóò sọ drugs wọn kì í sọ gbogbo ọ̀rọ̀ wọn báwọn lu bí ọmọ orí kọ́nà sílí bíi ṣé fẹ́ káwọn ọlọ́pàá kan wọlé kán wá máa mú yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán o. àbí ni mi tí sọ. kò sí tó jọ ń bí sẹ́rí tó ń ṣe kò dúró bó bá lọ bí sẹ́lálẹ́ wọ́n dé láàárọ̀ ìkejì náà lọ láàárọ̀ yóò dé lálẹ́ wọ́n they are very hard worker ẹ rí bèbè gan bíi ti wàyí gan mo wà hard worker òun lẹ ti máa rí mi tí mò ń blink blink tí mò ń blank blank. èmi náà rí bẹ́ẹ̀ mi rí bẹ́ẹ̀ mi rí bẹ́ẹ̀ ẹnìwé ló bá yẹ ẹ pé wọn hard working náà ń sọ òun ti hard worker hmm. ẹ wọn máa sọ yẹn wọn máa balance pẹ̀lú wọn máa balance òyìnbó yẹn ó ti fáyìn jù kó máa sọ òyìnbó báyẹn. a kò sí problems tó bá ti di pé bí a mò ń ṣe wrong english ẹ̀yin ọmọkùnrin sàn mi ìmọ̀ jẹ́ yín ó dàbẹ̀ pé ìfẹ́ gbọ́ english díẹ̀ jù mí lọ. àní ìkàwé rẹ̀ púpọ̀ bọ̀ nígbà tí wà ní public five mi ni pé èèyàn tíṣà yìí fẹ́ máa ṣe bí pé òun yà wèrè mo jojú ìyá àjù lọ́dọ̀ kí n fi skul ẹ̀ bẹ́ẹ̀ fi skul ẹ̀ fún wọn pé kí ló jẹ yín iná wa ok. mo ah, ìkọ́ tí mo kọ̀ fẹ́ kó yé yín ni pé americano english ni mo ń sọ ó ti yé yín báwọn so if you don't rate, the forget about bad. anyway ǹjẹ́ wẹ̀ ibo ni bàtú wà. Ah, ṣe bí mo ti bẹ̀rù yín lọ òkè òkè ní báfúrúmù yín wà bẹ́ẹ̀ bá dẹ̀ ti débẹ̀. lókè yẹn náà. ẹ lọ sí ibi sáwà sáwà sáwà àbáwọ́ nílé òkòso ẹ̀ẹ́rì tapping ọwọ́ ọ̀tún yẹn ni cold ọwọ́ òsì yẹn ni hot hot kí ló jẹ́ hot. omi gbóná. oh hot water ló ń sọ ẹ ẹ oh, ó ti ó ti yé mi so ọwọ́ ọ̀tún yẹn ló hot water eh, ọwọ́ òsì yẹn wá ní cold water ó ṣàfihàn yín ìkànnú ẹ ẹmu oh. ẹmu mọra wọn. má lè jẹ́ ní iṣu àpẹ. ẹ pè mí ìjẹ yín kò síbi tẹ́ ẹ fẹ́ lọ sí ìlè mú yín lọ. oṣù oh, à. bá sì lè sọ́ọ́lì yín out of the street ah. yín mú yín lọ sí. a lè máa rìn. Ah àbúrò ẹ̀ náà dájú gẹ́gẹ́ bí pé àwọn òkú ló ń dájú. ẹ mọ wọ orí ìsímù yìí lọ sáwọn ó gbà pé ẹ mú gbogbo àwọn kiri ẹ wọ blingbling. bàbá wọ rí èmi mo kọ́ wọn rà ó wà ní báàgì mi. ẹ ẹ yẹ gbọ́ngàn lẹ́yìn mo fi si ọmọkùnrin bíbà yìí yẹ́ẹ̀rí bíi ti wà ìkẹ́fẹ́ mọ yà àwọn bọ́ìsì sì sí mọ́ndúlé mi kì. àbá ìsìlú náà wọn a náà tún já sí. wọ́n já sí ọ ẹyin kẹ ẹ dáhùn kankan mọ ẹ mọ wọrí ìmọ̀ ìmọ̀ fún yín ní updates ẹ jẹ́ ká lọ ẹ mọ ọbọ ẹ jẹ́ mú ìmọ̀ yàrá wọn. ìyá mi kò ní bàjẹ́ èmi kọ́ ọmọ bá ti ń pè é ọlọ́mọ ọ̀nù sí òun. ó bàjẹ́ tì í ọmọ já sí. ó bàjẹ́ tì í. ọ̀la ayé jẹ́ wọn yìí bàjẹ́ ní kí n yé kiri ọ̀la kò ní kí n ọkàn rà lókun nìyí sí left àbí right èwo ló tiẹ̀ gbé ní goal mbẹ́ rà gbé left ló gbé goal left. ìgbà tutù bá rẹ̀ tó dé ìgbà ìtẹ̀lẹ̀ yẹn rà gbé right náà yìí sí nìyẹn àbí gè orí ìbàdí yóò pè rárá o ẹ kì í yìí sí. Okay, you better say. Ọ̀rọ̀ omi lóògbé ìgbà kan. Eré ìgbẹ́ náà sẹ́. Tí màá gbóná díẹ̀ jẹ́, ó bá ti gbóná jù. Ó ti gbóná sí i. Ó bá gbóná, ó bá gbóná sí i. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh my my my my my my my my my my my my my my God! God! God! God! God! God! God! God! God! God! God! God! God! Olúwa o, ẹrù wa bẹ́ o, ṣọ̀pọ̀ náà, ṣọ̀gbọ́, ọjà o, ilé ayé ilé asán o. Bàbá Fàdò, ẹ kọ́kọ́ lọ pariwo kí ní ìwọlé nú, ẹ lọ fi nǹkan bọ, ẹ lọ fi nǹkan bọ. Bàbá Fàdò. Ṣé wa ókè? Ẹ bá mi fi wá kọ̀ọ̀kan rá. Mi ò mọ̀ pé bàbá Fàdò gbé nǹkan ẹrù tàbí ẹ tó tó wù. Láti Nàìjíríà sí. Ah, ẹrù lẹ gbé wọlé o. ìyá mi ṣá báyìí ló kọ̀ sí ẹ̀ mi fẹ́ wẹ̀ ni mo bá sọ fún báàlì ló bá sọ fún mi pé tí bá di israel ó dà gbódì kò nìyẹn bí ah. tí bá di israel kì í gbé àbí ó ní heart nìyẹn mi wá yí nígbà tí màá yí omi ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ̀m ọkọ̀ wọ̀m nígbà tó yá ó kà gbóná ni ó kà gbóná ni ẹ bá mi wọ̀ jọ kẹ́yìn ò tí bọ̀ kẹ́yìn ò tí bọ̀ ẹ sọ. kí ló mọ̀ ń ṣe yín gan bàbá fàdó kí ni kí mo ṣe ń ṣe ẹni sùúrù ṣebí jẹ́jẹ́ mo sọ fún yín sálẹ̀ ńgbà ẹ̀ mo ní bẹ́ẹ̀ bá sí kẹ́ ẹ ṣe alt kẹ́ ẹ ṣe cold bẹ́ẹ̀ bá máa ṣe pọ̀ lẹ́ẹ̀mọ̀ lò ó ẹ̀ mọ̀ nǹkan kan ẹ̀ já sí nǹkan kan rárá ẹnu ẹ. Ah, ah. ẹ bọ kí ni wọ́n ṣe wọ́n tó wá já ah. jẹ̀bi ìgbà tẹ pé ejò kó sínú kíní wọn. báwo ló ṣe fẹ́ mọ wọ́n ṣe é dé nìyà báwo ló ṣe fẹ́ mọ bọ́ ṣe ṣe ṣé kò yẹ kó bá wọn kó fi hàn wọn ni. Ah, lè má ṣe báyìí náà. kí mo tún fẹ́ máa fi wọ̀nyí bẹ́ẹ̀ sẹ́ni gbogbo ẹ̀ mo ti ṣàlàyé fún yín. ẹ wo ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ah, adúrú tẹ gbé sábẹ́ yẹn kò ṣeé kó o. pali kó ẹ sọ kọṣùlọ kọṣùlọ má lọ má lọ. owó ti bàjẹ́. ẹ má bínú ẹ jọ̀ọ́. mo ti sọ fún ọ bó ṣe wọ yìí. o ti tó. ẹ jọ lọ ẹ jọ kàwé tó bẹ kàrà ọgọ yà ó ti ó jù yà ó ti ó jù yà. machine wa ni bó ṣe máa ń bá wa wọ́ mi ní tẹ́ bá fẹ́ ní gbígbóná tẹ́ bá fẹ́ ní tútù ìjọ ẹ mọ̀ wọ̀ rí ọmọ tó yé yín ọ̀bọ̀dà fọ̀dùn tẹ́ gbé sọ́gbẹ́ ọ̀dẹ́rù. ẹ má bàárẹ̀ ṣe ojú ẹ ní ìwọ ìwọ bẹ ṣe ìwọ bẹ ṣe ìbílẹ̀ ṣe lọ́sẹ̀ kọ́. fàdúrà ẹ má bínú ẹ jù ẹ má bínú má bá ń ṣe ń sìn. ẹ ṣe ìyá rẹ ẹ ṣe ẹ̀jẹ̀ iná yìí ẹ̀yin náà yìí lọ ẹ̀yin náà yìí ẹ bá yẹ fi ṣe ẹ̀gbọ́n ẹ̀yin gbogbo ló ń lọ ah, ẹ bá yẹ fi ṣe ẹ̀gbọ́n ẹ má tì ẹ má tì ẹ má tì ẹ má tì. hello mamsi ẹ̀ ìyá mi tó ṣọ̀ ìyá mi tó gbá kì. ọkọ mi àkànní adé orí ọ̀kì ṣé dáadáa ló wà. bàbá mi dọ́lì yẹn smooth bàjẹ́ hmm? ìyá ẹ̀ tó ṣọ̀ tó gbá kì kò sí kan kò sí kan míì ni mo ti tó tún dàbí ìyá mi ẹ wà ókè. ẹ adúpẹ́ òun náà ti ń sọ ó ti ń sọ wípé ó ti wà wọ́n nídìí pé ò pé ò pé ò pé ẹ́. bob seer kò sí wèrè ẹ kò sí nǹkan tó lè gbórí jà ló bá gbórí wọlé a máa fọ ní ọṣẹ lórí ẹ ẹ bá wọrí lẹ́yìn bá ti wà ókè èmi wà ókè. Ọlọ́run ṣeun ọkọ mi kó máa ṣe jẹ́jẹ́ o ti gbọ́ o ti gbọ́ àdúpẹ́ fọ́lọ́run ṣé àmọ̀pọ̀ òsì mẹ́ẹ̀ láti náà gbọ́ pé mò ń bá yín sọ̀rọ̀ kó kí mi mẹ́ẹ̀ ni ṣé àmọ̀pọ̀ òsì mẹ́ẹ̀. ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ṣe ti gbọ́ bọ́dá mi bọ́dá mi mo ń kí yín o. ìyá ẹ ọmọ olóògùn lèèyàn yìí náà ti mọ̀ àwọn olóògùn náà lè máa bínú olóògùn bàbá wa ti wà ókè mi ti wà ya kí n sẹ̀ máa tẹ̀kẹ̀ ẹyin ẹ ti gbọ́ àǹtí bọ́kẹ́jẹ̀ fún mi ní bóònù yẹn ni so bọ́kẹ́jẹ̀ fún mi ní bóònù yẹn mo ní ah ṣé kí n bá pọ́ọ̀pù sí sọ̀rọ̀ pẹ̀lú mọ́ọ̀mù sí i ẹ lè mọ̀ pé mo ti ní nọ́mbà yankee sẹ́yìn ẹni pè mí sí nọ́mbà yẹn any fucking time ẹ ti gbọ́. ó dàbọ̀ o máa ṣe jẹ́jẹ́ o ó gbọ́ ọkọ mi. ok ìyá ẹ ìjókòó àti pè mí níta. <laughs> ó jàre ìwọ tó ránṣọ ara ẹni ẹlẹ́ni tó fẹ́ gbaṣọ tó ń lóyún oyè torí mo mọ̀ pé tí n bá gbé fún ẹ ó máa tẹ̀bà sórí ẹ̀ ni ọ̀pá mẹ́fà lélẹ́yìí o ah. ọ̀pá mẹ́fà ni ó ní èmi èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀rin àrùn ẹ̀fà ọ̀pá mẹ́fà. Ah, ó máa tó fún style tó fẹ́ rán mi. ebi o ti ní mẹ́ṣọ́mẹ́ǹtì wọn lọ́wọ́ mm. tẹ́lẹ̀. torí ìyá gbé mo lè mo lè pa odidi ìrúnú lórí ìyá mi ah, <clears throat> ìyá kan ni ìyá ìfàdíjọ ní hmm? mo ṣe ọlọ́run ṣe ògo olùdókòwò <laughs> ṣá. ẹ tẹ̀rí nǹkan jajújajú kan a lè pò pọ̀ nú fíríjì ó ṣẹlẹ̀ ní ilé ìrọ̀lẹ́ dájúdájú ẹ̀kọ́ pẹ̀lẹ́kọ̀ sẹ́ bẹ́ síbẹ̀ ni. ẹ̀kọ́ ọ̀gbọ́n gbogbo ẹ̀kọ́ báyìí dájúdájú ọ̀kọ́ mú báyìí. Ah, ah. Baba fàdù èwo lẹ̀ ń wá tẹ̀ ń sí fridge tẹ̀ ń sí freezer káàkiri ná. bàálí nìyẹn ó pọ̀ bàálí nìyẹn ah, a ti máa gbọ́ ọlọ́run ọmọ tó ń sọ ẹ̀yin náà sáàtì ah, mọ̀ ah, kò sí gbẹ̀ẹ́gbẹ́ kò sáàtì rẹ̀ èsì yẹn yẹn ọ̀rẹ́ náà mọ̀ ń tọ́sọ́ náà ń tọ́sọ́ sọ gbọ́ngbọ́n náà ń gbọ́ngbọ́n ẹja sì kí ló jẹ́ rẹ̀ gan-an oníbàtí bì kan ni. mo fẹ́ lọ ra àwọn bọ́ìsì ni ẹ mọ̀ kí mo sọ fún yín pé àwọn kan wà tó mọ̀ ń kó mi náà jẹ èmi náà mọ̀ ń jáde lẹ́kọ̀ọ́. èmi kan kó ẹjọ́ ibi ṣe ń wẹ̀. ọ ẹ má kó mi jẹ ju ọmọ láwọn tèmi o. ó ga ọ fàdí ló ṣẹlẹ̀ kò sí kankan nu ilé ìná jalè máa fi tájú ni kò sí kankan nu fíríjì iná. tájú tájú ibi ìbò èmi náà sáà rí pé ìṣẹ̀lẹ̀ sí fíríjì lẹ́sìn sí fíríjì lẹ́sìn fírísà kí ni dé kí ló lè tó bá wọn. Ah. ẹ̀wọ̀n tájú tájú. Ah, ó yẹ ká máa fi kan tájú náà ilé ti dọ́ọ̀rù jù. Eh, kò sí tájú tájú nù kò sì sá àsìkárí kan tí ó wà bẹ́ẹ̀ bá pa àsìkárí àsìkárí ló go kàn mù àfitọ́ba kó bá yàn ìròyìn bá wọn bẹ́ẹ̀ ni. ọ̀gá eh, ah, ọ̀ ẹ̀wọ̀n ìwádìí kan jẹ́ ọ̀jẹ̀ bọ́ọ̀lì ìgẹ̀lú lè yẹn ah, wọn á mú mi nìkan ẹgbẹ́ máa rí bẹ́ẹ̀ náà kan ó ti dọ́ọ̀lù jù náà. ṣé ẹ mọ̀ pé àwa obìnrin àwa gẹ́sìs làwà nù lẹ́yìn ní bá a ti wà àwa legist gan so we don't drink her. Ah. ó ti yẹ yín kò tó bá jẹ́ pé oní drinking ni lẹ fẹ́ ṣe àwọn nǹkan kéékèèké wọn wà ń bẹ̀ tí inú fridge tó yẹ pé bẹ́ẹ̀ bá ti mú tàbá mix tiẹ̀ pọ̀ báyìí yóò fún wa cox. ẹ ẹ ẹ sọ̀rọ̀ nìyẹn ẹ eh, kò sí wàhálà. ó yà ó yà ó yà ọkùnrin dáàrin. ẹ jẹ́ ká mọ ẹ jẹ́ ká miss ẹ ah, àwọn kọ́sẹ̀ eh. irú màtí náà ẹ mú màtí náà á miss ẹ wọ́n kó. Eh. ẹ lè miss ẹ lè náà ah. ní mo. olójú gbè ẹ. mustard sẹ̀rẹ̀ lè náà á miss gbogbo ẹ̀ pọ̀ ẹ̀ wọ́n ọdẹ ní. Ah. ṣé ẹ mọ àmì náà àmì náà jẹ̀mí lá. ó yá á wà fomi lé. john ló lè máa máa. àní bàbá máa ní ìsì ẹ̀pọ̀ kí ẹ wò ẹ mú high. ẹ mú high. Ah, sẹ́yìn ni mo ní kẹ́kẹ́ ọkọ̀ bù ni ẹ tẹ̀sí ní sùúrù náà èmi tí mo kó nǹkan jáde mo sọ fún yín ó ní gbogbo nǹkan ló ní step inú bí bí báyìí. òjijì ọlọjọ ìyá mi nǹkan máa ṣe gbogbo ẹ̀rọ báyìí. kí ni mo ṣe ikọ̀ tẹ́ kì í farabalẹ̀ kí kí láìkì rẹ̀ máa ń ti jàre. Ah, ẹjọ tí ọlọ́run ẹ máa mí ìsẹ̀kẹ̀ mọ́ ọmú kẹ́ mọ́ ọmú bó bá wù kẹ́ mu pọ́ ẹ wò yìí láìkì bẹ́ẹ̀ tí wọ́n ṣe nulẹ̀ yìí gọ́ngbà mi bí yàrá bá sọ nǹkan fún yẹn ẹ̀mí gbọ́ ẹ̀ mọ̀ síbi ẹni pé yìí gangan gangan lẹ̀ ṣáájú ìrìn amẹ́ríkà èyí mo ṣáájú ìrìn amẹ́ríkà náà mo dẹ̀ mọ gbogbo nǹkan tí mo bá sọ fún yín kẹ́ ẹ mọ listen sí mi excuse me go and brush your teeth before you touch to me. brush your teeth náà gbé brush your teeth náà gbé ẹ ọmọ ajá bọ ìjì àpọ̀jù àti máa gbé gbogbo yín ni ìwéèrè èyí wá dàbí ìtọ̀ báyìí ẹ̀ ń dàtọ̀ sí ilé mi ń ṣẹlẹ̀ gọ̀ọ̀gọ̀ọ̀ ló ń ṣẹlẹ̀ gangan kúlẹ̀ lè ah ń ṣẹlẹ̀ máa. aṣèré ni màá tó fàyè lákòókò kúnlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì rẹ̀ o Napoli o paasi Napoli rẹ̀ o eh, Napoli la Lagos. Pàṣẹ Napoli tó dàbí Èkó sálà àbáka òun láwọn ẹ̀ka lágbẹ́ kọrin. Àbáyé ẹ̀ àbáyé ṣèbá òkè ẹ̀ka. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ẹ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ pa mí sí ẹ pa àdìjàpá music kí ló ṣẹlẹ̀ ọkùnfàdó. Ah, mi kàn ní kí n ṣe fàájì tàrí kẹ. Ah, torí kí ni torí kí ni. síkò ah, tá à ṣe lù iná wáyé ṣe fàájì kámú nǹkan kálẹ̀ play music. ọkùnfàdó ṣé ẹ fẹ́ kó bá mi ni kó bá yìí kẹ ní ìṣe kankan bíbá yìí tó lè kó bá yìí. ṣé ẹ mọ̀ pé ẹ ní stop àwọn neighbor ibi báyìí àti iwájú ibìkan ni mo ti play music mi èmi ò dá sí neighbor yẹn o. ọkùn fàdó wọn lè pọlọpàá sí ẹni tó wà mí báyìí ò láìkí ariwo ẹni tó wà mí kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣe fẹ́ kó bá mi ní ọkùn fàdó. ilé tí kò bá yín màmá mi mi kò ní kí n ṣe tèmi kí n kàn ṣe small fàájì ń dà ni. so ọkùn fàdó ẹ lè ṣe fàájì nínú bíbá yìí ẹ lè ṣe fàájì nínú ilé ẹ wá bọ́ síta ẹ tún gbé loud speaker ẹ wá gbé síta ẹ wá ń pariwo. èmi mi ò láìkí gbogbo nǹkan tẹ̀ fún mi ẹjọ́ ẹgbẹ́ mísíkì yẹn ẹgbẹ́ wọlé lọ ẹgbẹ́ wọlé lọ ìlú òyìnbó lẹ wà kó ń ṣe múṣin ah má yìí jẹ́ kó bá mi nítorí ọlọ́run mo ní láti pè tó màá pè tó má yìí ní láti padà sí nàìjíríà kí ni gbogbo eléyìí ah èmi ò rí sí gbogbo eléyìí o wọ́n fẹ́ kó bá mi. oh baby baby mi kí ló ń happy kí ló ń bẹ́ẹ̀bì ìgbà níbi tí ìkó náà ìjà àjọ ti ń mèsì mi màá sì bẹ̀rẹ̀ sí mèsì mi mo ṣe ẹsẹ̀ sí yankí ni o kò tí ì zàzúrà mo ṣe ẹsẹ̀ ni o má ti mèsì mi o anyway ṣé ó gbúrò kàmọ́lì ló wà dáńbò mi ló ń ṣe nọ́mbà. ìwọ wà ókè jẹ́ kí n bèrè lọ́wọ́ jẹ́ kí n bèrè nípa kàmọ́lì ìwọ wà ókè bẹ́ẹ̀bì anyway báwo ni ìjẹ́ ẹ̀ ń jọm jọm jọm jọm jọm. bùjẹ ìwọ sí làwọn tó ń bùjẹ àwọn ẹrúkú tó ń bùjẹ wà ní wọn àní mo ṣe àwọn yẹn ń para ti alọ́wọ́ ń bẹ̀ ẹ́ anyway tó kúrò pop sí mi. ok torí pé mo pe pop sí mi rẹ̀ get wọn bí àwọn ọ̀rìnà charge phone bàbá yẹn ó kọ́ máa gbé fóònù síbi kan ni mọ̀ sí mi ò dẹ̀ ní fóònù lọ́wọ́ lọ́kì àwọn ti bàjẹ́ mi dẹ̀ rántí ṣe kí n tó kúrò nínú àìjá bí a máa get phone kan fún wọn tí máa ti lọ mọ́ ní bọ̀ ń sẹ́yìn so tí bá ti dé Mushin kó jẹ́ kí n mọ̀ kí n pop sí sọ̀rọ̀ sọ̀fà mọ̀ kí n kó pè mí kó bá sọ fún mi pé òun ní credit kó rí ẹ̀ pé alright baby màá tún máa pè ẹ́ ọmọ yankí tí mi wà yìí máa ṣe fàájì kù ni mi tún ti bẹ̀rẹ̀ á màá máa pè ẹ́ má wọrí màá rí ẹ láìpẹ́ oh baby alright uh, ọmọlọmọ yẹn àwọn gírí kò sáwọn olófò wọn ológo. Um, ah àǹkí lásán owó bí lè ṣe zẹ̀ deny everything kò sí pé à ń gbin jẹrẹtọ̀ ń pariwo kò sí kankan everything kan quiet ni ó kàn jẹ́ pé ẹ̀ẹ̀kan tó kàn dùn ní pé mi ò àárín kankan fa àárín kankan mu ọjọ́ ló lè ṣe fàájì ní sí wàhálà ó yà fún mi ní ọmọ ẹ̀ kó máa jọ́ ìjọ òṣèlú ẹ àjà ikú lamẹ́ríkà ẹ tó ẹ bá aṣọ sísẹ ẹ mo máa ṣe bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe wo kí ìlànà tẹ yé mi ẹ wọ́n ní ya ẹ yọ gẹ̀ẹ́tì ẹ lọ gẹ̀ẹ́tì ẹ̀rọ àwọn aṣọ mi ń sẹ̀ àwọn aṣọ mi ń sẹ̀ ó bá ń ṣì ó bá ń ṣì ó dà bí ẹ ok àgbẹ̀wọ̀jà ẹ kó wà náà ni ẹ máa tẹ̀ ń sẹ̀ àtẹ̀yìnsẹ̀ ìwé ẹ̀kọ́ ọkọ̀ tọ́ra wọn ọkọ̀ tọ́ra wọn ni o bọ́ọ̀tì yà ìwé ọkọ̀ bọ́ọ̀tì ọ̀pọ̀ ọjọ́ ni bàálù ò bá wọn kéèyàn rí dáadáa ṣá nílẹ̀ mọ́kù kílẹ̀ kí ọkọ̀ tẹ̀ báyìí bẹ̀rẹ̀ kọjọ́ ń sẹ̀ yọ understand wo kiri nǹkan jọ bí ẹ lè dẹ̀lẹ̀ kí ẹ kí n lọ gan nǹkan dáàdì lọ àrẹ̀fọ́ mi fọ́ ó làbí ń pọ̀tọ́ lẹ́kọ̀ọ́ nà ó làbí ń pọ̀tọ́ lẹ́kọ̀ọ́ jọ ìfọ́ mi fọ́ nǹkan mi ọ́ mi fọ́ nǹkan mi sàyìn lọ gbà sí mi gbà kó nǹkan mi kó máa lọ pé máa lọ pé pé pé nǹkan mi sí mi gbà nǹkan mi sí bíbá sẹ. uncle fago. Ah, ah. ìyá àbù. ariwo yín ni mo gbọ́ tí mo ní. ẹyẹ kó pọ́ọ̀sì àhẹ́wẹ̀ pé mo sọ fún àyẹ̀wò jíjà nìyẹn music yẹn gan ni jíjà. ariwo yẹn gangan ni mo gbọ́ tí mo wò í pé kí ló ṣẹlẹ̀ nínú nínú laundry room again. àbí fẹ́ fọṣọ ni. kí lè ṣe kí lè tẹ́lẹ̀ máa fọwọ́ fọṣọ. bẹ́ẹ̀ fọwọ́ fọ ni. àyè fẹ́ máa fọwọ́ fọṣọ. máa fọwọ́ fọ ni. nǹkan tí àwọn machine wà fún nìyẹn. kí lè tí fàlẹ́ ò bá yín fọ ó yẹ kó bá yín fọ ni náà. yẹ̀rì pé ah, kò wà ní òkan mi dada mi lè gẹ́ tiẹ̀ mi lè ti tá ẹ̀ mi lè gbà wọ́n fẹ́ràn pé ọwọ́ gan bẹ́ẹ̀ dàbí kára ní machine ó máa ń mọ́ dáadáa ìyá mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé fani ló yẹ kó kọ́ ọ yín bẹ̀ ṣe máa lo machine yẹn gbogbo abẹ́ yẹn mhm tẹ ẹ bá tẹ ibi tó yẹ kẹ tẹ ó máa kọ gbogbo ẹ dáadáa. pọtí yẹn owó làwa ń lò náà. pọtí yẹn ti pọ̀ jù náà èrò bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹbí fàlí ni fàlí ni màá bá wí ẹ má bínú next time ìjọba fẹ́ fọṣọ ẹ sọ fún fàlí nǹkan tí mo gbà á fún nìyẹn ẹ sọ fún yín pé ẹ fẹ́ fọṣọ o àgbà yín kò sí àbí kó kọ yín dáadáa èmi kàn lè kọ yín. ok ìyá mi ìyẹn náà wà òkè. ẹkú kan mi jẹrìí ẹkú kan mi. ẹ máa kọ yín ó yẹ kó ó yẹ kó. ẹkú kan ṣé lè máa kó sí ah, àbẹ. eléyìí lè máa kó. eléyìí kan kó sílẹ̀ nǹkan mi yìí. eléyìí ló ń dry yẹn. Ah, eléyìí ló máa fọ. jẹrí sẹ. torí bọ́tẹ̀ rí pé jẹrí bọ́tẹ̀ yẹn bó ṣe fọ. Oh. bọ́tẹ̀ bá tẹ̀ sí pé kó ṣe ẹ̀rí quick wash. Ah, eh, delicate normal ẹ ah, eh, bá fẹ́ kó fọ̀ fọ̀ delicate dáadáa ó máa fọ̀ gbogbo gbogbo abẹ́ gbogbo gbogbo ẹ̀yẹ ló máa fọ̀. ó ti dá ẹ bá wọ èmi ò mọ èmi lọ kó síbẹ̀ ẹ náà kọ ẹ ìtura kó síbẹ̀ o rò pé ẹ ṣe ìyá mi òní bàjẹ́ ẹ ó bàjẹ́ tì ẹ pẹ̀lẹ́ ó bàjẹ́ tì ariwo yín ni mo gbọ́ bukọ̀ ó fẹ́ a ah, ó bàjẹ́ tì ọkùnfà ló tún ṣe lẹ́yìn ọ̀sán yìí o ẹ wá tẹ delicate ẹ bá tẹ delicate ẹ wá tẹ to go awa oh. kù bó ṣe máa lọ yìí ẹ bá wọ̀ rí ẹ jẹ́ kí mi lọ àárín ilé náà ó ti wà ń bẹ̀ ọ̀rẹ́ ó ti wà ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣí ọ̀ àwọn onígbàgbọ́ ẹ̀ ti wà ń bẹ̀ ìgbà wà fún ẹ ní láti ṣe wàhálà ẹlẹ́kì wàhálà ṣá ọdún bàdó mo bá yìí máa bá yín sọ̀rọ̀ lẹ́tà. ẹ ṣe máa padà wá tẹ̀kẹ̀ náà ń tiẹ̀ máa padà wá tẹ̀kẹ̀ ẹ̀. Fadajo fadajo Akoni fado Fadajo fadajo Akoni fado Fadajo fadajo Akoni fado. Tó bá kó bá mi ní o sọ fún mi kó o tó mọ̀ bọ̀, o bá pè mí kó o sọ fún mi o, mo sọ fún ọbọ̀gá mi sí mọ́ kanra, ah o bá pè mí kó o tó bá lọ wá wà nílé kọ́ bó lóṣù fẹ́ ń ṣe. Òbẹ́ oh, bì o bèbí inú o sì mọ̀ pé nǹkan tí wọ́n ń jẹ mí nù ayé ń ṣe irú rẹ̀ sì mọ̀ pé nǹkan tí wọ́n ń jẹ mí nù pàkéjì ìwọ àtẹ̀yìn gan-an. èmi náà mọ̀ pọ̀jọ́ iwájú mi dakọ́ ah, mo fẹ́ délẹ̀ lérí. Hmm. Ah. tó bá ti bá léyàwó rẹ ta ní àkó wọlé kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ah. ó lè sẹ́ńtà wọ́n gbà èmi ò báwọn mi ò báwọn àwọn òsínwó èèyàn ṣe mọ́ ah, hmm. ṣé ìrùn kan ló fẹ́. ó ní o tó bá ti bá ń ṣe yún kémi náà níwèé kí wọ́n fò lókè. ṣé o òun ló kéré jù lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ah, mo tẹ̀ tí ránṣẹ́ sí wòlíì mi. Ah, lọ́wọ́ ṣe ìgójú rẹ wọ́n dán lọ́rùn gidi ni ó mú nǹkan tó ṣẹlẹ̀ wáyé tèmi ọ̀la ọ̀gá mi ní pẹ́ dé o tó bá sì ti dé báyìí o tún ti bẹ̀rẹ̀ ẹnu ọlọ́mọ jẹ́ òkun lọ police station ọ̀yọ̀yọ̀ yàrá tèmi ọmọ lọ dìde jẹ́ o tí ẹ̀ fàyàkún fàyàkún. kì í ṣe bí yìí o ah, ah. rórí ibú wo nà ẹsẹ ẹsẹ dé ẹjá kan mọ sósì o ẹjá kan wa mọ lọ jàre mọ kó bá. bí kì í ṣe mi ẹ bá ti rí ibi tá a lọ kì í ṣe inú ilé yìí wàá mọ̀ lọ wàá mọ̀ lọ wọ́n kámẹ́rà aláìsí gbogbo bí yìí ni wàá mọ̀ lọ wàá mọ̀ lọ mọ̀ bá. mo rí fọkàn sí pé màá kàn ṣe jìgìjìgì faster. ẹ mọ tán àrẹ gbogbo àwọn ọkùnrin tó bá ti ń sọ̀rọ̀ fáwọn èlé sí lórí ìfẹwò tí bá gbọ́ ọmú tí bá gbọ́ ọmú tó bá ń gbọ́ àwọn tó bá ń bá tí bá sábà mọ̀ lọ mọ̀ kó bá mi. má ṣe tó ọ̀rẹ́ mi léè tó wá inú mi dùn gan o. gbogbo gbogbo nǹkan lọ bo ni mọ̀ pé bí ìtò àwọn àbàdàn a lè mọ́ gbé ba lè mọ́ nǹkan kan ṣùgbọ́n àwọn oge sí. that's right àtúmọ̀ nǹkan tí mo fi mọ́ ń gbádùn rẹ nìyẹn ọmọ ọdì tán fún mi ni ṣùgbọ́n góòjú rẹ yìí ló wá ya mi lẹ́nu kí ló dé o sì yọ̀gọ̀ ojú káti ẹ̀rọ rẹ. torí mọ́ láìkì gbogbo nǹkan lọ bo ni bí ìtò amọ̀gẹ́sẹ̀ hmm. àwọn ìyá wa ń gbági wọn mọ́jọ́ monday tuesday hmm. ìyá gèlè báyìí ni tí wàá rí nǹkan tí mò ń lò ìrora ńgbà tí mo wà bá dàn. ẹ ló bá tán ló bá bẹ̀rẹ̀ sí ni mo. nígbà tí wọ́n á dé bí wọn hmm. èmi náà ti ní sẹ́ńgì sẹ́ńgì ti ń dánwọ́ eh. ẹláyà wọn. Ah! ọmọ ìbàdàn kí ni iṣó rẹ oní kí ló jẹ lánàá ẹran sí kí ló fi jókòó sí iṣẹ́ ó pọ̀ yẹ́yẹ́. bàdà sọ ni wọ́n ń kọ́. wà ó à jíìsì rẹ̀ ló lè yàwó rẹ̀ lọ fún mi. ó lè yàwó rẹ̀ lọ fún ọ ṣùgbọ́n nílé ó níyàwó ńlé. sá gbàgbé èyí mọ́ sọ̀rọ̀ sọ́ni nǹkan tá à ń sọ̀rọ̀ ni kò sọ. ẹ olórí ibú olórí ibú jẹ́ sọ́ra rẹ fẹ́ lọ ni Morris Mon. ọ̀gá rẹ̀ ó sòfò. ọlọ́sì <laughs> ah, Morris Mon <laughs> wo wọ́n bàdí ẹ̀ jẹ́ wọ́n fàdí rẹ̀ ya. ìwọ ló mọ nǹkan tó wà fún nù. nǹkan tó wà fún nù. <laughs> ilé ayé ilé asán ẹ mọ̀ gbà mí kẹ́. nǹkan tó wà fún nù. wá tí yóò rẹ̀ lè yóò ní ikú bẹ́ẹ̀ ni o ní kú mọ̀ pé lọ́jọ́ ìgbìwọ́ gún mọ́ jẹ́lọ́sì mi. ẹ ò sì ṣíọ orí rẹ ò pé mọ́ orí rẹ yí. ní sùúrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lánàá lórí fóònù ọ̀rọ̀ máa ń ká mi lára mo ti ní kó o wálé kí ni tó ń sọ gangan náà kí ni ṣẹlẹ̀ gan-an. ìparọ́ fún ọlọ́run fi ọkẹ́ mi. Hmm. ọlọ́run ìbá ti pé n lè ti kúrò lọ́dà tí òun. wọ́ra fún ganan. wàhálà rẹ ti pọ̀ jù tó bá ti fẹ́ dé báyìí ronú mọ́ bá mi. torí kí ni kí ló ṣe. Ah, kò sí nǹkan kan ṣùgbọ́n tó bá ti dé báyìí inú rẹ̀ dùn torí ń wọkọ̀. Hmm. ṣé kò wá rẹ ni pé rárá ni. Ah, ọmọ èèyàn bọ̀ ni hmm. ọmọ èèyàn bọ̀ yóò gẹ́gẹ́ ó kúrú o ó sọ́ọ̀tì o ó lọ́ọ́ mọ̀jà sọ́ọ̀tì ó ti sanra ju ó o àwọn tó bá ti ní kùn kí ni wọ́n máa kéré o ah. tí èsì pé kò ságbo tí wọ́n fi yọ ọ̀tà. ọlọ́gà rẹ̀ ń wọkọ̀ nọmba one obìnrin sóbìnrin ni ọ́ pẹ̀lú rẹ̀ ẹ mọ ìfọ̀rọ̀ jomi tó rọrọ̀ ọ́ pé jókòó báyìí gbogbo àwọn tó wà ní èkó sẹ́ńtì ìmìlẹ̀ ìbá wọn sọ wọ́n máa ń jókòó wọ́n máa ń give me my own chance to talk to them. ọ̀gá mi tó bá ti wọlé báyìí yóò mọ kara bí ajẹ́ ilé ta ló gbéná wojú ẹ̀kún gbèsè tó lè bọ̀. ẹ sọkùnrin ò ń pè ní ìmọ̀ sáà bẹ ọlọ́run ọba kó máa pèsè ọkọ rẹ fún mi torí mi ò fi sẹ́yìn lẹ́ o. Hmm. lórí ọ̀rọ̀ yẹn wá mú mi rántí nǹkan kan pé mo sì rí kan bí o bàbá fàdó wọ́n ń pè bó o bá rí kinní abẹ́ bàbá fàdó bó o bá rí ogun báyìí. Ah, ọ̀rẹ́ mi ah, ah! kò dáyọ̀ ọ̀rẹ́ mi panikani. mo bá rí bàbá fàdò ogun báyìí ni ṣùgbọ́n báyìí sọ̀rọ̀ báyìí ni bọ̀dà sí rí ṣùgbọ́n kí ní abẹ́ rẹ̀ kí ní abẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi. ṣùgbọ́n bọ̀dà kò ń kọ́ abẹ́ ọmọ mu sí ni bó wá rí i gbọ́ngà rẹ bá. ọmọ musini ah! ó sì ń pa fọ́ọ̀mù ó ń pa fọ́ọ̀mù ọbí ti ẹ̀ mọ́ bó ti rí o. ó ṣe pé mo fẹ́ dáadáa fún ọ̀gá mi èmi mm. gan-an. fọ́ọ̀mù jẹ. Eh, eh, ìwo ọwọ́ àbàdàn ìbàdàn kí ló kàn wá kìlọ̀ sàrán yàn sẹ́. wà láwà sí báyìí báwo la ṣe wá sí o sì wá bó ti máa mú ọ̀gá rẹ̀ wá dàbí báwo la ti ṣe. àyè ilé mu wa jẹ́ kí mi kọ́kọ́ wò bọ̀dá àná tí n bá kọ́ wò so wọn ọ̀gá mi mo mọ nǹkan tó fẹ́ ah, mo mọ nǹkan tó fẹ́. ọmọ tó máa ṣẹlẹ̀ rọ̀lẹ́ ọ̀la bọ̀dọ̀ wà nílé yín kọ́ introduction rẹ̀ sí ni. Hmm, ebo ebopá ọ̀pọ̀pọ̀ ebobu. ọkọ tó sọ yìí nígbà fẹ́ mọ tùsà ara mi jẹ́ ìdẹ́wò mọ̀ kan lébù. ìmọ̀ kọ àdó bá jẹ́ tó ní ìyẹn ni ebó ò le láti mọ ìwọ kọ máa gbọ́ bí ṣe ń sọ́kọ̀ máa wọ ẹnu mi kó o máa wojú mi ọ̀rọ̀ rí pé rí àsán mi ó ń ṣe báyìí pàlà pàlà gbogbo rẹ̀ lọ́ọ́ máa understand ó máa wọnú agbárí rẹ̀ ni. o ò ní sófò ayé rẹ̀ ó gbà á. àṣẹ àṣẹ ṣé o sì mọ jẹ miss wine tó lọ láìkì o. wọ́n mọ̀ bí mi lórun kan báwo ti mọ̀ pé nǹkan tí mo fún wọn wá bí gan. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ wo àwọn àti òní pẹ́ dé o. èyí ológo mi èmi fẹ́ kọ́ bọ́ mi bọ̀ mọ̀ abẹ́ kó miss pie wá. èyí ológo mi o. àmọ́ lì ṣé wọ́n wà ókè ọba tí ẹ pè mí lẹ́nìí o ti fẹ́ máa ṣe nọ́mà nìyẹn o. àríjáyé fọ́ọ̀rì tèmi nìyẹn àríyá kí mi jáyé fọ́ọ̀rì àmọ́ lì ṣe nọ́mà ò jẹ́ kó rí ẹ pé àmọ́ lì o ẹ kò rí ẹ pé wo ṣe wà yẹn láyé kí n dé kó wá sọ fún ma má fún mi ló fò. ọ̀nkú. ṣe ti gbọ́ bó ṣe wà yẹn. ọkọ àní kẹ dákẹ́ kẹ dákẹ́ àdẹ pé ọ̀nkú kí ló dé gan. mo mọ̀ kà mọ́ kò ní dà fún ìyá ẹ̀. kò dẹ̀ ní dà fún ìyàwó náà. Ah, ah, ah. ẹ tẹ̀ dùnà ta ló fẹ́ visa and gan flight wo ló gbé irú ẹ̀ wá sílùú yìí. flight wo ló gbá wa flight wo ló gbé eh. Ah, ìbọn mi dà àpò orí eléyìí dà. èmi ìwọ ìbọn sí èmi kò ní dáa fún ẹ bó ṣe sọ fún yẹn that's remind me. kí ló ń ṣẹlẹ̀ ẹbí náà ìwọ eléyìí máa wọ ẹnu sẹ́mi lára ìwọ ìwọ ìwọ eléyìí máa wọ ẹnu sẹ́mi lára. kò dẹ̀ ní dáa fún ìyá ẹ̀. Uh-uh tó tó bá bí ìyá ẹ̀ lé bàbá ẹ̀ kó tún la ẹnu bẹ̀ máa bá orí ẹ jẹ́ fún ẹ. mo tún lọ ṣe nǹkan tó fún mi ní tòótọ́. ó gbọ́ nǹkan tó sọ ni. kò dẹ̀ ní dáa fún ẹ. kò dáa fún ọ̀rẹ́ mi. ọ̀dẹ̀ ah. ó dáa fún ọ lóyún bàjẹ́ mọ́ ẹ lára. jẹ́ǹgbọ́ jẹ́ ti ah. bàjẹ́. ṣé nǹkan tẹ máa sọ nìyẹn ni ọkọ mi fẹ́ yàwó mi ilé mi ẹ̀ sọ yí pé kí ni bàbàrà ń bẹ̀ ṣé nǹkan tó ṣe yẹn ṣó nọ́mà ni. kí ló abnormal nípa nǹkan tó ṣe. fàṣọlá ṣòdẹ rò pé ò ní ìdí ẹni ẹ̀ báyìí torí ìwọ mà lè kún ọwọ́ ẹ̀ ìwọ mà lè lọ́wọ́ ìnà. mami ṣe o pé ẹ kọ́ mi mo lè pẹ́ ẹ àdẹ kí n na obìnrin lè wá o máa tara ẹ lórí burúkú bẹ́ẹ̀ máa nà ẹ lé. ẹ má bá mi bẹ ẹ má bá mi bẹ ọ má nà mí ẹ tún bá mi bẹ nìyẹn wà nà mí tó bá bí ẹ dáa máa bọ̀ máa sáré lójú yẹ fọ́nsìn súnmọ́ mi ṣọlọ́ máàjì. ṣọwọ́ òkè tẹ́mi ṣáré ya. Hmm. ọ̀nà òtọ́jú oríkan mẹ́sàn-án kan mọ́lẹ̀ dúró báyìí olúwa lójú ìyá má jẹ́ ẹ̀fọ́. ọmọ inú ò ní rí gàd fòbìnrin kò ṣe bí pobìnrin ló tọ rárá kí ló ṣe bá. ẹ eh, ẹ eh, ọkùnrin ló tọ. ẹ wà lọ ẹjọ ṣe ti kú rí e. èmi. no ẹ ń wùwà bí ẹni tó ti kú rí bí ìgbà tó jẹ́ wípé ayé tẹ kọ́kọ́ wá bóyá ọmọ ló pa yín tẹ ṣe ń kérora ọmọ kiri. ọmọ kérora o. ẹni ah, ọmọ fún yín ah, ẹ wá ìjọ torí ọlọ́ ẹ má ní èmi lára o. kí ló ṣe mami kí ni kí ni kí ni ebìtì burúkú ọmọ dáadáa yín ṣe ń bí. ta ló sọ yẹn. ebi mo sọ bẹ́ẹ̀ mami. kí ló ń sọ lẹ́nu òun já ni. kó o dẹ̀ ṣe má dìde lẹ́kú lọ. kò lè dìde lẹ́kú lọ́wọ́. sórí tí o bá fẹ́ kí àwọn tó lè. wọ́n tọ́ra. lẹ́yìn náà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọmọ mi ò tiẹ̀ lọ́rọ̀ báyìí. ẹ jàgò lọ́nà. kó o bá tí mo máa fi kọ́kọ́ gún àwùjẹ jáde ẹ̀jẹ̀ á ẹ fẹ́ ṣe kí ni. máa lu àwùjẹ bí ìgbà tí mo lu àgbọn jáde ni. ẹ fẹ́ bẹ́ mi láwùjẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọlá tó wà nílẹ̀ nǹkan kan ní sọ ire ire lájọ ẹ̀ ẹ̀mí ni pé tí o bá ṣe pé mo tètè block wọn bí mo ṣe block wọn yẹn wọ́n máa sítàn sí mi lára wọ́n máa da gbogbo itọ́ ẹnu wọn gbogbo bacteria ẹnu wọn wọ́n máa fọ́ gbogbo ẹ̀sìn mi lára for real. Mọ́tọ́lá Mọ́tọ́lá. What are you saying? Calm down okay Tọ́lá. Kí ni bá wọn ká? No no no. Àwọn òbí mi ló ń bá sọ̀rọ̀. Jọ́ torí ọlọ́run tó balẹ̀ bá wọn òbí ẹ̀rí èmi máa bá ẹ bá wọn wí. Iṣẹ́ tí ìrẹsì bá ti wà ń pàkúta, ṣé inú onírẹsì lèèyàn máa ti ń gbọ́ ni? How would you say such things to your in-law? Ẹ dúró ṣé ẹ máa ń fi pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ ni? Àwa náà mọ̀rọ̀ sọ. Ṣẹ̀dẹ̀wà ara wa tẹ̀ ń wò lórí dúró yìí. Àwo gbọ́n kankan. Àlùbọ́sà làwà. A máa ń gba omijé gbígbóná lójú ru yín. Ó kú. Ṣé fẹ́ pa mí ni? ogun nílé ogun níta ewu kan mo fẹ́ ṣẹ́nu gbogbo ẹ̀. mọ́mí aṣẹ́jú yín ti ń pọ̀ ẹ́ aṣẹ́jú ti ń pọ̀ ọlọ́run bá ń gbọ́ mo kàn ní kí n sáré yín tì yín èmi bóun lálàáfíà mi ò gbádùn tó yẹn o. Ah, àtọ́ àbá wọn gbádùn lẹ́yìn lò ní gbádùn sí tó ti yẹ lọ́fẹ̀ẹ́ lọ́pọ̀ ló wà nílẹ̀ o gbá mi ń lò pa gbẹ́ ń lò padà ni ọlọ́run bá ń gbọ́. Ah, ọlọ́run máa yọ ọ́ ọlọ́run máa yọ ọ́ ǹbá ti lóko èèyàn lọ́rùn ẹ̀mí má ti pa á tí n bá sì pa tọ́ báyìí èmi máa wà ṣẹ́ èmi máa wà sáré. ó ní kó ìjà wèrè gan ṣá ìwọ sọ fún mi kó ti lọ ọ fún mi kó ti lọ torí pé wọn ò lè yé ò lè pa torí pé ojú olórí burúkú obìnrin. ọdún kẹ́kọ̀ọ́ wa ni tágẹ́tà. òkè sọmọdé yóò fẹ́ fara gé ẹ jẹ gé ẹ jẹ máa kó lè lè máa gé ẹ máa. ẹ kó ní kẹ́kọ̀ọ́ máa pa fọ́ṣọlá fún yín báyìí ṣe ti gbọ́n pa ta ta ta ta ta ta ta alá ta ta bọ́lá ṣe máa ta fáṣọ. bọ́lá ọjọ́ náà pẹ́ ọlọ́ pẹ́. ohun wọn sọkọ mọ ń gbọ́ yẹn. ah àwọn ni o bó ṣe ń fún wa jẹ látàárọ̀ nìyẹn ah drama ṣẹlẹ̀. you must be very stupid. ọmọtọ́lá ọmọtọ́lá ṣé ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ṣebí ilé ọkọ ló lóun wá ṣé bó ṣe máa gbélé ọkọ lélẹ̀. ẹ jọ tí wọ́n tiẹ̀ wá wọlé ọkọ náà ṣé bí máa lọ gbé tẹ̀ kú. mo kí yorùbá máa sọ pé gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ àwọn yorùbá náà lọ sọ pé àtòkèrè lolójú jíjìn ti mẹ́kọ ẹ̀sùn. wo my dear lọ sẹ́ẹ̀ tébù fọpọ ẹ kó gẹrun. tó o bá sẹ́ẹ̀ tébù wa wá gbàbẹ̀ kú tó o bá sẹ́ẹ̀ tébù ayé ẹ̀ máa bàjẹ́ tó o bá sẹ́ẹ̀ tébù iná máa jó ẹ. àjọ lé wọn. ẹ wò mami ẹ má ṣera yín léṣe ẹ má para yín ẹ má ẹ wò èmi á sáwọ ẹ má ẹ wò ẹ wò mami mi ò ráyè gbogbo ìtẹ́ ìṣe o. yes ọbùnmi lẹ́yìn bẹ́ẹ̀ ni mo bọ́ o ti tọ́wé. Hmm. Hmm. sọ́rí ọwọ́ mi ti kan rún máa fà á tún ẹ ti yà wèrè màá ẹ̀jọ̀ bá ń fi olórí burúkú ni ìyá ẹ̀. wọ́n ṣé wèrè wò ṣé wèrè wò ṣé wèrè. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló dé tó àti mú mi ẹ̀ṣọ́ ayé ta ta ta ta ta ta ta ta ta. and what's that supposed to mean? lo be frustrated mother èmi ò ń ṣe ìyá ọkọ ẹ̀dọ́ máa ń bá kára sọ èmi máa ń lu tí ẹ bàjẹ́ ni máa ń lu ayé ẹ̀yà mi àtàlẹ́ ìfọ̀sọ̀ wọn yẹn ṣé ṣé ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀ ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀ ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀ ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀ ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀ ẹ̀rù ọlọ́dún ọ̀sẹ̀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

kí bàbá aláwo tẹ́wọ̀n gbà láyé olúgbòdù kí ni tiẹ̀ ṣóòkè ògùn láti máa ṣẹnu gangan orílẹ̀ èdè ọ̀yọ́ olúgbòdù àkọ́jú. ẹ̀dínkù ọ̀la mi ṣe tọ́jú oṣù kọlẹ̀ òjò mi ṣe tọ́jú ọ̀pá wèrèwè rẹ yóò wá dàkọlù fún tewúrẹ́ tajá. kò ní sọ̀rọ̀ bàtàbàtà sọ̀rọ̀ dídí ọba àlù olórí nìkan tó fẹ̀yìntì ibi tó wá fẹ̀yìntì tí ó wà kápá owó àbọ̀ mọ̀ pé lẹ́yìn owó owó ni lẹ́yìn owó owó ni. ojú ti egúngún egún kò máa mọ náà gbalẹ̀ mọ́. ẹ bá mi fi orò lé kúrò náà. kẹsẹkẹsẹ ní dá láàrin ayé igi ní dá láàrin ọgbà ó ti ṣá odidi ìmọ̀dẹ̀ kan ó sì di dandan kí gbà kú. kò sí bàtà òní tó ní òdòdó tẹ̀ láíláí òdòdó kí ló dé tẹ̀ ń bọ̀ bàtà kúrò lónìí kí lọ́ba àjàkáyé ṣe gbọ̀ngàn. Hmm. wọ́n sì gún mi jalejale. ó ah, fọwọ́ lálẹ́ láàfin mi. olúgbòdo orúbọ òsà ni kò rúbọ èyí. èmi sì mọ̀ pé bọ́ọ̀rẹ̀ ò ní fín ẹbọ rẹ̀ ò ní dà. àwọn mìlá ní fálá báníṣẹ́ òde ayé wọ́n nípa báníṣẹ́ òde ayé òka. ọ̀gbẹ̀rì fojú da ayé ọba ayé lọ ó fojú di mí lónìí kò ní lọ́ọ́ báyé lọ. bẹ́ẹ̀ sì ń wò mí lórí ìdú ẹ̀ èmi gun òkèrè inú ayé. ha ẹ eh, ha ẹ. Eh, <laughs> eh.

yeah, yeah.